وخير الهدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وإن كل مهدفه بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته adúgbò fún ọlọ́run ọba ọba tí ó ṣe wá ní mùsùlùmí lẹ́yìn pàtó wọ́n ṣe wá mùsùlùmí tán ó tún kàwá sínú àwọn tó ṣe wípé ó ń gbìyànjú àti ṣèlú tí ayé wọn nílànà ọlọ́run òjíṣẹ́ rẹ̀ ọlọ́run ọba tó sórí fún wa pé ó tẹ́ kí oṣù rọ̀mọ̀dán lọ́dún yìí kó bá wa láyé ọlọ́run àdúpẹ́ fún ọ àdúpẹ́ fún ọ orí tó wà ní oṣù yìí ọlọ́ọ̀bá kàwá sínú àwọn tí yóò kàn kàwá sínú àwọn tó yọ́nú sí kàwá sínú àwọn tó gbàṣẹ wọn kàwá sínú àwọn tó fẹ́ràn kàwá sínú àwọn tí ó fẹ́ràn rẹ kàwá sínú àwọn tí ó bọ̀ dáadáa orí yìí mọ́ wa yóò bá lórí wa àtàwa àtàwọn ọmọ wa àtàwọn ìyàwó wa àtàwọn ọkọ wa àti gbogbo àwọn mùsùlùmí pátápátá lẹ́ẹ̀kan sí òfin gbogbo wa kú gbìyànjú ní ẹ̀bá wá sí irú prógámù báyìí ní ẹ̀sáwọn èèyàn wà ní jòkó báyìí pẹ́tò tí à báyìí a lot effort ìgbìyànjú láńlá tó fi lọ sílẹ̀ látòrí àwọn àbáwa ẹ̀ṣẹ́gun mani tó fi kan gbogbo àwọn bàbá àti láwọn ṣùgbé owó làwọn ti dá sí àti láwọn tó gbé ìgbìyànjú lọ ti dá sí àtúnṣe publicity lọ ti ṣe àtúnṣe mobilization ní ọlọ́kùnso bu wa lẹ́sàn lórí o ọlọ́kùnmọ́dún wa ládàá rẹ o èyí ṣe nǹkan fọ́lọ́wọ́n ọba fọ́lọ́wọ́n ọba pọ̀ tó kéré ọlọ́wọ́n ọba ṣàkúrù ni ṣàkúrò lọ́ba tó ṣe ní pé wíyẹn bá ṣe nǹkan fún yóò dúpẹ́ kọjá tẹ́yìn ṣe àbẹ̀lọ́wọ̀n bá kó fi ṣàkúrò rẹ̀ òdúrà wà tán ẹ̀dàkùn jọmọ́ kẹta ní kábá sọ o ní alùgbòlì yàtọ̀ kan àbí ká pè ní alùmọ̀kọ́sílù kan tí wọ́n ń pè bẹ́ẹ̀ tàbá sọ wípé mọ̀kọ́sí ìtàn pè bẹ́ẹ̀ ní objective objective nǹkan tá fẹ́ sí nǹkan torí táa fi ṣe àwọn àbá ma wá dìskọ́sì iṣù yìí iṣù ńláńláńláńlá nínú tíra ṣùgbọ́n torí ọdẹ́ẹ̀sì ta ní tó ṣe pé àwọn àgbàlagbà mẹ́mẹ́ àwọn akéèrèké mẹ́mẹ́ àwọn ọkùnrin mẹ́mẹ́ àwọn obìnrin mẹ́mẹ́ tí kìí ṣe pé gbogbo wọn làbá ayé ilá ń pè bẹ́ ó ní pé gbogbo òfin tọ́lọ́wọ́ bá bá ṣe tọ́lọ́ ní báyìí ní ẹṣe àbí báyìí kọlẹ̀ máa ṣe ó ní tọ́lọ́wọ́ bá bẹ́ fi gbà ó ní tó bẹ́ fi gbà so tó bá bẹ́ fi gbà yẹn ọlọ́wọ́ ọba èyí tó bá bẹ́ ká ṣe gbogbo nǹkan tí ó bá fi rọrùn láti ṣe yóò máa gbé òfin síbẹ̀ èyí tí ò bá fẹ́ ká ṣe gbogbo nǹkan tàbí lè débẹ̀ yóò máa ṣe òfin tí ó máa fi blọ́ọ̀kù kámọ́dìbẹ̀ so gbogbo òfin ṣẹ̀ríà táa wá fẹ́ sọ tọ́mọ nìyàn tó jẹ́ kùsùn ó fi gbélé jẹ ayé tí ó fi bọ́lọ̀ dáadáa òfin yẹn wá rí bọ́ fàráǹdì nǹkan márùn-ún nǹkan márùn-ún yẹn ò ní pè ní ìlúyàtò sáǹtò sáníká ní sọ́ọ̀tì bọ̀ká sọ ẹ̀yẹ ká báyìí àkọ́kọ́ the first question tẹ́ni tó bá fẹ́ tẹ̀lé ọlọ́run ọba tó fẹ́ fi wíṣẹ́ ayé first question pé ó kọ́kọ́ answer ní wípé mo bá rà nílé ayé kí ni mo wá ṣe question tẹ́bàtẹ́ sọ̀rọ̀ ẹni òfin kankan ibi tẹ́jì bẹ̀rẹ̀ nú àwọn tí wọ́n bá ti yapa òfin ọlọ́run ọba ara bí tẹ́jì kọ́kọ́ gẹ́ẹ̀tẹ̀ rọ́ǹgì ni pé ánsà àwọn sí question kí ni mo wá ṣe láyé àwọn tá jẹ́ mùsùlùmí agbọ́lọ́run ọba gbọ́

gbogbo mùsùlùmí bó ti wà ní ayé ọlọ́wọ́ bá sọ pé kìí ṣe eré ló wá ṣe ìtàkùnlẹ̀ pé ẹ̀kàrù pé pípé mo kàn ṣe pé kò sí purpose àti pé àbíṣẹ́ ẹ̀rù pẹ́ ilé wá padà wá bá mi ọlọ́run jẹ́ kó yé wa pé gbogbo tá bá ṣe ilé ayé kan á padà wá bá tó mìí wípé fún mùsùlùmí ìgbésí means to an end wàsílà ni àkàsọ ní fún góòlù kan tẹ́ni tó wọn bá sọpọ̀ wọn bá gbọ́ náà bá gbọ́ olèwí ìkàn ní yóò dẹ́ àfẹ́kì rò fi jọ màtẹ̀lú pẹ́ṣẹ́ alákọ̀ọ́kọ́ mi ọlọ́run ò dálé ayé lásán ò dáwà lásán pé the hour ó gbọ́dọ̀ lọ pẹ̀lú nǹkan tá ti jábọ̀ alákọ̀ọ́kọ́ pẹ́ṣẹ́ ẹlẹ́kejì pẹ́tọ̀ òun ọ̀dájá ayé ìlásán ọlọ́tún wá tó sọ ọlọ́ni àyá sábùlù ìsánú àyúkùnlẹ̀kàtúdá tọ́mọ nìyàn rò pé bóhun ṣe dáhùn òun kàfọ̀ òun lẹ̀ báyìí pé má lọ ṣe tó wọ́ àfóhùn sí dásánmà tó pọ̀ tó ìlú ìṣe gbogbo ilẹ̀ yìí ṣùgbọ́n nǹkan lẹ́tò báyìí tó rún wá ọmọ lọ tó wọ̀ pé ọmọ nìyẹn ṣọ́mọ nìyẹn rò pé bóyá fóhùn ṣe dáhùn nísìn láyú mọ̀rù wá láyú náà ọlọ́run ní láṣẹ tí ó kò ní sọ yóò sì lè fẹ́ ká máa ṣe. Now, ó wà ní pẹ́ṣẹ̀ ẹlẹ́ẹ̀kẹta, ọlọ́wà sọ tó fi bàbá, ó ní wà máa fọ́lá fún ìjìnà wà ní ìsà ìlà ìyà. Mi ò dáwọn àjọ̀nú àtàwọn èèyàn, ó lé ayé àti káwá sí. Máa ń rí ìlú nínú mi rí sí. Mi ò fẹ́ lọ́dọ̀ wọn pé kí n sọ pé bóyá èmi ọlọ́wọ̀ bá mo fẹ́ káńtì kí mi pọ̀ sí. Ọmọ á dá wọn pé fúlàlùmọ̀ fún sakọ́lẹ̀ wa.

ọlọ́run ọba wa tó dá wa tó ṣe wípé ìgbà tí ó dá wa ẹnì kankan nù wa bá ṣe jòkó yìí àtàgbàlagbà tó ń ké nù wa kò sẹ́nì kankan nù wa tó ní sábàbí wá pé sẹ́nì kankan nù wa sọ tó ń kálukú sọ ah, ah, táà kò sí ebì kan sílẹ̀ láṣẹ fọ́lọ́run tí ó sì pa mo dìsáàbẹ̀ kò sí ibi tẹ́ ti mà pé bẹ́ẹ̀ ni ọlọ́run kan fúnra rẹ̀ sọ ọlọ́run ní má aṣáájú kálífà sàmà wá tó lápù nígbà tí mi ọlọ́run bó dá sánmà àtìlẹ̀ mi ò pè wọ́n lórí jẹ́rìí pé ṣé kí n dá sánmà àtìlẹ̀ kí wá ti sánmà àtìlẹ̀ gan wọ̀lá kọ́lùkọ́ àfúsì ìgbà tí mo fẹ́ dá àwọn gẹ̀gẹ̀ fúnra wọn mi ò pè wọ́n sí pé tí wọ́n ní sè fẹ́ jẹ́ àbọ́lọ̀ ọ̀sẹ̀ ìgbà lánúwa so ẹnìká kó o ní ìkẹta tó fi lè sọ bọ́lọ̀ kó o dìsáàbù kó dá tẹbátúwáwò in practical term ọlọ́wọ́ bá yẹjú ẹ bọ́kùnrin bá ejaculate ní single ejaculate ní sperm tọ́kùnrin bá produce báyìí tí fertilize egg millions of sperm ló wà mẹ́ millions more than 20 million millions bó ṣe wá pọ̀ tó ní mílíọ̀nù yẹn ẹyọ kan ṣoṣo nù rẹ̀ ni ó fertilize egg egg obìnrin ẹyọ kan nínú ogun mílíọ̀nù but now tẹ́yọ kan bá ti wá wọnú bí egg báyìí tó wọlé báyìí egg yẹn change shape débi pé mi ò lè wọlé mọ́ ó ní protein kan tó sọ̀rọ̀ àndì egg yẹn wọ́n pè ní zona pellucida ó ní membrane yẹn tí egg yẹn bá fi lè wọ́ tí trump bá ti wọlé báyìí yóò change the structure ẹgbẹ́ mi ò lè ráyìí wọlé mọ́ gbogbo yòókù lẹ́yìn ẹyọ kan yẹn yóò wé sí kwẹ́ṣẹ̀ ní pé èdè àti níta jọ jòkó lónìí báyìí ní tó kálukú wá fi wálé ayé ẹyọ kan la jẹ́ nínú àwọn mílíọ̀nù yẹn ẹsọ tí èdè àti ní fi tọ́ sí pé èmi ni constitute nínú mílíọ̀nù kò sẹ́nì Bọ́dà bẹ́yẹ̀ bá bí bẹ̀rẹ̀ ìdílé wa, ẹgbọ́n mẹ́mọ́ ìwà lọ fún obìnrin bá bí

those millions of slaves tọ̀kílá bí tọ́jẹ́ yọ kan tó wá wá rí bẹ́ẹ̀ sọ́lọ́wọ́ ọba tó ṣe pé gbogbo nǹkan tí ó ṣe fún wa tó ṣe fún wa tán pátápátá táà lọ́wọ́ ń bẹ̀ tó bá sọ fún wa rí pé láyé lágbàjá bóṣe lọ́lé ayé yìí ò gbọ́dọ̀ jẹun rárá látàárọ̀ dálẹ́ kàmá kírun ni sọ́lọ́wọ́ má jàmbá sí jàmbá bọ́bá ní mọ́ òṣèlú lọ́lé ayé yìí látàárọ̀ jálẹ́ kà máa ṣe máa gbà rẹ̀ ní àdìsọ́gbọ́sẹ̀tù tó bá tẹ̀kan lọ́wọ́ bí dídá wa àrẹ̀kọ́ ní kútẹ́ nínú àmọ́ tó ń bọ́lọ̀ bá ti dára tó wá kẹwàá nǹkan tó wá ṣe lófin fún wa ó wá kéré lẹ́gbẹ̀ẹ́ nǹkan táwà jẹun ṣe fúnra ó pọ́n wa lé pẹ́tàn yóò kó ó pín díẹ̀ lẹ́lọ́fẹ́fẹ́ ṣe tó gbọ́kànfẹ́fẹ́ ṣe ẹ̀zápù tí mọ́ fáwọn èèyàn ò ní pé bá ṣe wà níjòkó yìí anybody tó bá ní iṣẹ́ tó gbà àwọn èèyàn síṣẹ́ iṣẹ́ ìjọba ni àbíṣẹ́ aládàáni bẹ́yẹn bá lọ láàárọ̀ bọ́yá níṣẹ́ ìjọba a ní bọ́yá 8 to 5 àbí 9 to 5 àbí 9 to 4 how many hours so? Eh? 8 hours ẹni tá gbà síṣẹ́ yìí àwàkọ́ ládàá ó kàn bá ṣẹ́ náà ìkáàkì olówó àbí number of hours táwà ẹ̀dá fi ń ṣiṣẹ́ fúnra wa ọlọ́run ọmọ òbéèrè rú number of hours ẹ̀ká fi ẹ̀dá ẹgbẹ́ ara wa pé àdá akàfẹ́ fún olówó ni irú táwà ń ẹ̀ ọlọ́run ẹni tó bẹ̀rọ ọlọ́run ọba jù láwùjọ yìí tó bẹ̀rọ ọlọ́run ọba jù ní ah, ah, lágbàjá ń kírùn òun lẹni tàbí pé ó fẹ́ kírùn àṣùbá ó wà ló 10 minutes lágbájá yíò tó bá fẹ́ kírun zúrí àyílá 30 minutes ní òdìdí ọ̀gá ńláńlá ní ó jẹnu wa ẹ́ tàbára sí wá wákàtí márùn kálá wá mú gbogbogbata 30 30 30 times 5 150 minutes tọ̀ náà 2 hours 30 minutes náà láàbí ẹ tó kí jùnú o nínú 24 hours látún complain sí pé ó ti pọ̀ jù gbogbo ìdáàmọ́ sí bábá jẹ́ ìsúná ní 5 5 5 5 5 times 5 25 25 minutes nínú 24 hours òun làwọn kò tún kí wọ́n lọ́wọ́ ti pọ̀ jù ó lẹ́ ti lé jù ọ̀gá tó sì gbà sí iṣẹ́ 8 hours ní ìdíjẹ́ òkọ́ ló ti dá kí la fẹ́ sọ ni pé tọ́lọ̀pàá lọ́pàá fẹ́ fún wa lófin tí sí pẹ̀lú òfin kan

báyọ̀ jẹ́ 10 naira bá jọ jẹ́ 7.5% àbí for every transaction 7.5% ọ̀làwà ń ṣe ìjọba fi ṣe títí awálá tó fi láyé ara wọn ẹmọ̀ òtọ́ ọlọ́wọ́ ṣe ọlọ́run wá ní zàtà tó fẹ́ tí wọ́n yọ kó tó di fọ́wọ́ ọkọ̀ ọjọ́ ọ̀nà kó tó di pé yóò jọ ọ̀nà yẹn lórí ẹ̀ owó rẹ̀ gbọ́dọ̀ déye kan bá ṣe sọ̀rọ̀ zakanisa owó yẹn gbọ́dọ̀ máa dédé ń gìbí 17 million tí zaka tó wọ̀ kéyàn wá ní 17 million báyìí ọlọ́run tó wá ní kò sí zaka lórí ẹ̀ ó dìgbà tọ́dún kan tó wá yípo tó na ó bá wọ́n olè náà o ní ọmọ náà o ó ti lówó tó tó 17 million báyìí bó bá wù ọ̀pọ̀lẹ̀ fi ra mọ́tò ó bá wù ọ̀pọ̀lẹ̀ fi ra yàwó tó bá wù ọ̀pọ̀lẹ̀ fi ra mọ́tò kò sí zaka mọ́ tó bá fi ra lé wọ́n náà ló ní mọ́ náà àmọ́ tó bá lówó yẹn lẹ́yìn ọdún kan tí nǹkan kò ṣe kò dínkù kọjá zàká ó tún wá lékún tó ń kàwà fún tó yọ 2.5% lẹ́yìn ọdún kan 7.5% ní VAT for every transaction bó bá ra báírò 10.5% tó bá ra kárì 10.5% tó bá romi 10.5% ẹ́ ṣùgbọ́n tọ́lọ́wọ́ ọba kọ́kọ́ tó di pọ́wọ́ òrí yọ yóò tó iye tó ga bọ́ọ̀ bá ti tó onímọ̀ ìnáwó ẹ̀ lọ tó bá tó wá tó ń kọ́ òkùn tó bá náwó ó ní tó bá wá ná tó wọ̀rẹ́ tó wá ṣe lẹ́yìn ọdún kan kò tó wá pè 7.5 2.5 percent kéèyàn tó wá ní à obìnrin yìí ti pọ̀ jù ọlọ́wọ́ bó lẹ́sìs lórí pé ìdún ẹni tí ó dá ọ gọ́ọ̀nà lú yí èmi mo dá president lú yí èmi mo dá kánsílọ̀ tó ń gbẹ̀jẹ̀ tẹ̀lé èmi mo dá òun ló ṣòfin tó ní 7.5 ó dìde èmi ṣòfin 2.5 lẹ́yìn ọdún kan lẹ́ẹ̀kan kí ẹ́sẹ́ bí transaction o tó ló pọ̀ jù ọlọ́run òfin ìtẹ́lẹ́gbẹ́ òfin òfin ọlọ́run ọba òfin tó rọ̀ jù ní especially fẹ́ni tó dáyà kò sí bọ́lọ́wọ̀ sí nílẹ̀ síṣù lórí ẹni tí ò bá sòfin rẹ̀ tí ó tẹ̀lé bàbá ti wá mọ̀ báyìí bàbá ti wá mọ̀ báyìí tẹ wá rófin ọlọ́run ọba tọ́lọ̀ ọgbó fà wá láti ẹgbẹ́ ẹ̀ṣẹ́ báyìí ẹmọ́ ṣe báyìí ìdẹ̀kùn ló bá wá ìdẹ̀kùn òun ló bá wá so ìdẹ̀kùn yẹn ìdẹ̀kùn yẹn òun wá ní ọlọ́run wá fẹ́ ṣe pé torí àǹfààní tiwa náà lòun fi tòfin náà pé tí wa tán ẹ̀wọ̀n bọ́lá wọn máa tó gẹ̀rẹ́ kí n pé lẹ́gbàmù kẹwọ́n bá ti pọ́n máa lẹ́bí Ádámù lè àti pọ́n máa lẹ́bí Ádámù ti mẹ́rin èdè ara ẹ̀ lọ́lọ́ ló dá ẹmọ ẹjẹ́ ìpàwẹ̀ Ramadan lágbà ilé ìlànà ẹmọ gbọ́nà ti sọ anybody tó bá fẹ́ mọ ọlọ́run ọlọ́run ọba wa tó bá ka Kùránì tó ka súnà nẹ́bí sẹ́lá lọ́sẹ́lá ni yóò rí ọlọ́run ọba ọba tó tó tó dùn súnmọ́ ni ọlọ́run sọ̀rọ̀ ó yá ayọ́ lẹ́bí na àwọn ẹni tẹ́ ọlọ́run ọ̀tọ́ kò tí bá lé mú sí ya a ṣe àwẹ̀ àwẹ̀ a ṣe lọ́ràn àyàn lẹ́yìn lórí ṣẹ́rí wọ́ọ̀dù ọ̀ràn àyàn

láàrín àwọn táìtà fún tó rà ẹ́pà ọ̀lọ́ ọlọ́run tó ní òtán ọlọ́run tó wọ́n sọ pé àyà máa àdúrúdá àwọn yóò lọ́gbọ́gbà ọjọ́ díẹ̀ náà ni lẹ́yìn ìgbà tó sọ́gbà ọjọ́ dẹ̀ẹ̀sẹ̀ ìgbè yíò lè rẹ̀ yá ó bàbá ń káànà ní kún mà ní ìdọ́gbọ́gbà tó rí ọ̀nà mọ́gbà wájọ́ mi tó gbà bọ́ bá travel wájọ́ mi tó gbà lẹ́yìn ìgbà tó sọ́gbà wáyé ìrí ọlọ́run ọba tó pa wá láti ẹ̀rọ bí ṣe ń gbé àwọn ìkíní ibi ìfẹ́ bọ́yá torí àǹfààní ìjẹ́ ní àwa táwẹ̀ ìsọ náà àwọn tààgbà síṣẹ́ ẹ jẹ́ ká wo make sure you carry that load ó mọ̀ lọ́nà ṣe ó mọ̀ ṣe ó sọ̀fọ́ ó sọ̀fọ́ mọ̀ sẹ́gbẹ́ carry that load kò wúwo ó lé gbé ẹ́ kò ní kọ́ ọlọ́run onítọ́rùn lọ́gbẹ́rù yẹn ó sọ́lọ tó bó fẹ́ sú ọ̀gá ọlọ́ọ̀bá tó dá wa lẹ́yìn ìgbà tó pa wá láti ẹ̀sẹ́ ètò wá ń sọ fún abúkẹ́ tí ìyàwó fẹ́ fi jẹ yìí àǹfààní ti yìí náà orí ti yìí náà ló dá wa mú tó rí pé òfin rẹ̀ kìí tó òfin tó fẹ́ fi àjíìmù àǹfààní fún wa tọ́ ẹ máa wá wá àǹfààní náà bọ́lọ́ọ̀bá tó máa ń sòfin mo fẹ́ jù kí ní ṣe bá gíláàdì kí n tó dáfà àwọn kan márùn-ún fófin ọlọ́run ọba àǹfààní tiwa ní ẹ̀dàkùn jọmán ẹwọ ayà méjì ìwò tí gbogbo wa mọ̀ ọ̀rọ̀ mẹ́ta lọ́lọ́dún máa tẹ́ ń gbàwẹ̀ náà wọ́n bá nìyí bàbá ti gbàwẹ̀ láti pàtàkì àjẹ́ bá ti yọ ọ̀tọ́rùn bá ti wọ̀ àwọn ẹparí àmì ọlọ́ni tó máa sí mọ̀ sí yámà ìlànà ẹparí àwẹ̀ tóòrù ìtumẹ̀ tó bá ti wọlé gbogbo ọ̀rá ní mọ́sí ẹmọ̀ jẹ́ lọ àbí pé a kìí gbàwẹ̀ ní òru alẹ́jẹun lóru alẹ́mú lóru alẹ́fúnyàwó alóru àbí ọlọ́sọ̀ mi ọlọ́sọ̀ sọ pé wàkúlù wáṣọ́lọ̀fún ẹmọ́ jẹ ẹmọ́ mú hátà yàtàbáyà lákùnrin ọ̀háyìtù àbíọ́lù ìfẹ̀tì àfọ̀ títí tí òru òru òru òru òru ẹ́ àtọ̀ òru dúdú títà lájà lọ́bìyàn ẹgbọ́n ẹ máa jẹ lọ ẹ máa mú lọ títí bẹ́ẹ̀bá wáyà méjèèjì ìwọ̀n ìtumẹ̀ ní pé tó rùn bá ti dé báyìí àbí tó ẹkọ́ rùn bá wọlé níbi 7 àlejẹ́ 7 àlejẹ́ 730 àlejẹ́ 8 àlejẹ́ 9 àlejẹ́ 2 àlejẹ́ 3 àbí tí sàbájá lóbi ọlọ́run ti tú wálẹ̀ nígbà tó tú wálẹ̀ tán ó yẹ kẹ́ ẹ̀dí ló mú ìdájọ́ ẹjọ́ jẹta ìwá nígbà tó ṣe wípé tó bá bí mo sì yá mọ̀ ilẹ̀ lẹ́yìn tó rú bá ti dé àwọn ìtọ́rí ìfúnwẹ́ pé ìtàbí ẹmọ́ṣẹ́ ẹmọ́ṣẹ́ ẹlẹ́jọ́ ẹlẹ́jọ́ ẹlẹ́jọ́ ẹ̀dí ló mú fàlùwà ẹ̀dí gbọ́ ilẹ̀ níta ní oúnjẹ nìkan tó ẹ̀kọ́ oúnjẹ nìkan bá ní áyà ẹmọ́ ẹjẹ ẹmọ́ ọmọ títàbálẹ̀ ọjọ́ tẹ́gbọ́rọ̀ jẹ́ ìtàbá ní tó máa tí kò sí yáwà ilẹ̀ lẹ́gbẹ̀ẹ́ parí àwẹ̀ ìṣòrò òṣìṣọ́bẹ̀ ẹ̀mọ́ tọ́rọ̀ fẹ́ jẹ́ fún wa before kí ọlọ́mọ̀dán tó dé ọlọ́ni tó fi ní kágbàrà ọ̀rọ̀dán là ń làkún tàbí àfikẹ́ ìpáyọ̀ ọlọ́run ẹ̀mọ́ tọ́rọ̀ fẹ́ jẹ́ fún wa àwọn tápáyọ̀ ọlọ́run ọba ọlọ́run lórí wọn lókùnrin àti wọn ṣe nǹkan kan òun sì máa ń fún wọn lórí nǹkan ọlọ́ni nígbà ìwọ́n tàfíì náà fi jáná dèrò wá oyún آخذين ما آتاهم ربهم إنهم كانوا قبل ذلك محسنين كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون àkọ́kọ́ yọ̀rọ̀ wọ́n wà náà jẹ́nà àtàkiri mọ́rin wọ́n gba orí tọ́rọ ọba fún jẹ́ kìyàmọ́ pẹ̀lú ìdùnnú bí fọ́ọ̀ká tó gbóòrè yẹn dáadáa wọ́n ti láyé kí ni wọ́n ṣe ọlọ́rin káánú pọ̀lú ìlàmìnà lẹ́yìn ma ya ń jà oó àpò díẹ̀ ni wọ́n fi ń sọ lóru wọ́n bí láàfàárì lásìkò tààrí wọ́n fi yá sàfẹ́rò fọ́mọ́sọ̀rọ̀ àwọlé àwọn tó báyọ̀ ọlọ́run lásìkò tààrí ni wọ́n máa ń jí tọ́lọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọlé fún every day làwọn ẹni ọlọ́run ọlọ́pàá wù mí àtẹ́gbé à ilé ìdíjì jẹ́ lọ ẹwọ́n aláyàtá nígbó gíga ń jira ká ní ìgbòlógbò yóò fi àwọn lẹ́yìn ọlọ́wọ́n bá ẹrù ìlú báyìí àwọn èèyàn sì ń gba wọ́n sì ń tọwọ́ lè yí ìwò gbà kí lọ́wọ́ àti ó wá bó jẹ láti ẹ̀rọ ẹ̀rọ tó mú sáàlù wà nù ó bó jẹ síbẹ̀ ìwọ tí wo bẹ́ ìdè ni torí ìwé kó tọrọ àbúrẹ́jì odórí oúnjẹ ojí àbẹ́ni inú sì fi bóúnjẹ síbẹ̀ ní pé ojú òpé ha tó bá jí báyìí àwẹ̀ yóò ṣe ọ́ nílé jàbùjàbù lọ́la ó wá ń tọ́mọ fóúnjẹ yẹn sí táìmù yẹn bíkọ́ tó bá ti kọ́rọ̀ oúnjẹ nìkan ni ó ti fún ọlẹ̀ tẹ́lẹ̀ pé tó bá ti wọlé ó lè jẹun yóò wá fóúnjẹ ó fóúnjẹ wọ́n ọwá jíwá rẹ̀ ọwá ní á ah, mo ti pẹ̀lú ìrọwà ọyá tọrọ àforíjì láti bọ́ọ̀ bá ti wá ń jẹun lọ mọ́nà fún mọ́nà lọ́la pé ọlọ́run máa fèrè ọlọ́dà wọ́n àti wá bí àtàrí orí fún fi yẹn sáfì ro wọ́n wa táàdì wá mẹ́lẹ̀ òun ló dá wa o àmọ́ ti máa ń tà ń bẹ jí bẹ́ẹ̀ ẹni tí ò dí lásìkò yẹn rí rárá ọ̀nà òṣèlú oúnjẹ jí tọ́ ọlọ́ọ̀mà tó ti rú òfin yìí ṣẹ́ẹ̀mà pé ọba fẹ́ fún wa ní wípé kálàbòrí ọrụ ọba yìí tó wá jí gbogbo ọ̀nà yìí àwọn ọ̀rẹ́ kẹ́mà sọ̀nà anábìsáàlá ọ̀sẹ́là wa ṣe lọ́nà káàkùn òfin eró ire bá ẹlú méjì wá nílé wa yìí ẹ̀dàkùn lọ jọmọ́ nínú àwẹ̀ láwà yìí àtẹ̀yìn ìyá wa àtẹ̀yìn bàbá wa àtẹ̀yìn ẹ̀gbọ́n wa àtẹ̀yìn àbúrò wa bẹ́ẹ̀ bá ní sáàrì kéèkó jẹ nìkan ló wà fún ọ lálùwàlá ò lálùwàlá bó bá ti tó ti jẹun ọlọ́ọ̀dà forí ti fún mi ọlọ́ọ̀dà kúkẹ́ mi ọlọ́ọ̀ta mi ní ọmọ àlùjẹ́ náà ọlọ́pàá abẹ lọ́wọ́ ọba láì jẹ́nà ọ̀rọ̀ lọ́dọ̀ ẹ̀ tó sọ bí iná ó bá ti wá tọ́jú ọ̀sán tó fó ya yé yóò tó bá bù wá nìkan pẹ́pẹ́ tó máa gbọ́dọ̀ ọlọ́dà fún mọ́tò tí ti ń sọ fún ọ ìyá tó ta àlẹ́ ní ẹ̀rọ sọ̀rọ̀ rẹ̀ ọlọ́dà hmm? náà lálùwàlá ọlọ́wọ́ bá tó fa wọ́n lè yọ̀dọ̀ Say what those of them said, if you want to get promoted, this is what you do. Oh, no, no, no. Oh, you, you, you better go and figure it yourself. No, no, go and figure it out yourself. Làwọn máa ń sọ fáwọn tó wà lábẹ́ I should not be the one to tell you that. Go and figure it out. Àwọn táwọn ọmọ tó dáwà. Kí ń sọ láì kan òun níbẹ̀ tó bá wá ń fígọ̀ rẹ̀ áùtù, ọ bá gbé ayọ́wà ní ẹkú. Tòun náà bá yóò tẹ́ tó náà mọ́ òun. ẹlòmí láti òṣàyò náà ó pàtó tí bá òun igbó ní òun rẹ̀ bí tó pàtó jí náà ẹ́ láòdù ní ọmọ ìní ìfẹ́ sìgá ní òmù ìní ìfẹ́ ìwòkú ní owó ẹ́ sọ́mọ̀ pé ní ìsìnkábá ti pé bá tó wá lọ́rọ̀ wá fi ìyà jẹ́ alẹ̀ bí ọlọ́run bá fẹ́ ọlọ́run bá tàwà Ànábì wá sọ fún wa pé bàbá wa fẹ́ jẹ ẹ̀dì lé rẹ̀ o ẹ má jẹ sàárì lágo mẹ́ta o gbọ́dọ̀ ẹ má jẹ lágo mẹ́rin gbọ́dọ̀ gan ago márùn-ún gan ó tún yíyájú ẹ jẹ́ kó súnmọ́ kò sí àtọ́tọ́bẹ́ akẹ́ ẹjẹ́ ọkàlùfàjà yọ ẹ̀hẹ́n tó mẹ́tẹ̀ẹ́ ṣẹ́lùpá táwọn lẹ́yìn àbájà ilẹ̀ ìjàtàjà yọ ní níkẹ̀ọ́ 547 tọ́ káàkiri 547 àbájá ìbá yọ káàkiri èyẹ tẹ̀ wá sí kí ìrìn àjò 56 Àlẹ́bìsá láwọ̀ sọ́là wọn kọ̀ wá láyé. Ẹwà bí ìdá. Ìbọ̀ kí ló wá dé pé káàkiri náà tẹ́kì pìkọ́ṣọ̀ ẹ́ kí wá jẹ́ sàríwọ́ rú dáhùn yẹn jẹ́ pọ̀ ní kó sí báhùn. Àlẹ́bì máa máa ṣe bẹ́ẹ̀ mọ́tò lè lọ́kà àti ìdílé ìgbòmí dáhùn lọ. Wọ́n fi àwọn sàárẹ́ àlẹ́bì lẹ́nu ọ̀sàrẹ́ anábìlẹ̀ gbé lẹ́nu àwọn ìgbésà sàhánà máa wọ̀ sórí láàrín àwọn ìṣẹ̀lẹ̀ ajẹta ìgbẹ̀lú àmì ìṣọ̀tọ́lá ajẹta àwọn ọ̀kẹ́kùn anẹ́tìwá ti zẹ́ ìpè láàrin ìgbàtẹ́ jẹta ìdágbàtẹ́ wọn náà ti zẹ́ mélòó nínú táìmù ó ní ilé táìmù tẹ́yìn ó kì í ka fífi bẹ́ẹ̀sì fífi bẹ́ẹ̀sì koran àmọ́ fífi bẹ́ẹ̀sì tán wọ́n kó dá dáhùn tó pọ̀ jù lé dáhùn bẹ́ẹ̀sì tí ó gùn jù tí ó kúrú jù tẹ́ni tí ó ké kò sáré jù kò sí lójú táìmù yẹn lọ́dọ̀ ọjí wọn táwọn bá tẹ́ta dédé 4 to 5 minutes 4 to 5 minutes bí alábájá kò tẹ̀wá sí wọ̀sán àríwáyé ẹ́ àlùbájá àríwáyé ẹ̀mọ́ tó bá dáná lójú sílẹ̀ ẹ̀mọ́ tó bá tẹ́ta lọ́dọ̀ sílẹ̀ ó ní pé nígbà tí mo ti pè ọ́ wá fún oore ó jẹun báyìí ara rẹ̀ ti dúró ó gbà rẹ̀ lọ́la òjìlájú àṣírí lásìkò ó tọrọ kí ọlọ́ ìlú gbọ́dọ̀ ṣe pé kó o tún wá fún gbàgbà àgbájá rí kó o tún mọ́ kàtùbà pé tí wọ́n lọ fi sàrí ságo mẹ́ta ó sùn tó bá tó sùn ó tún rí pé o kọ̀fẹ́ jẹ́ ọlọ́sán pé rẹ̀ fún ọmọ kọ́gbọ́ ni pé o jẹun o tó wá fẹ́ ó ní wọ́n ti jẹ́ kó súnmọ́ pé bó bá ti jẹ́ tán lọ kí wọ́n wá kí òtán wá sún tẹ́bá ti wòfin ọlọ́run ọba tó gbé ọ̀nà táàlì ayé wa mú táàlì tó rán sáà kì á mánu òun tọ́ bàbá ti gbé bókè ọlọ́run ọba ṣe rí ṣẹ́wá ní gbogbo òfin tọ́lọ́run ọba wá ṣe gẹ́gbẹ̀ ṣàlàyé nìkan nǹkan tí ó kó nira bá wa tọ́lọ́ ọ̀fẹ́ kájìlẹ̀ gbogbo ẹ̀nu bọ́lá bá gbé ìfẹ́ kan tó jáfà ní fún aláyé àbí lọ́rùn yóò ṣe òfin láti wà tó tó ní bá wa láyé àbí lọ́rùn yóò ṣe òfin ní délẹ̀ gbogbo òfin ọlọ́run ọba ọlọ́run wa fẹ́ sọ nǹkan márùn nǹkan márùn sódà ó fẹ́ sọ lọ́nà pé a ti lè ṣe ilé ayé a sì bọ́lọ̀ dáadáa alákọ̀ọ́kọ́ òfin ọlọ́run ọba ọlọ́run ọba ó ṣe lè ṣe fi dì í ó fẹ́ sọ ẹ̀sìn tẹ́sìn rẹ̀ máa bàjẹ́ kí ẹ̀sìn rẹ̀ kó má bàjẹ́ kí tó fà tẹ́sìn gbọ́dọ̀ jẹ́ alákọ̀ọ́kọ́

òfin tí ó ga jù ni òfin tó ṣe wípé yóò protect integrity àti territorial integrity Nigeria pé òfin tí ò ní jẹ́ kí Nigeria kó break olùfin tí ó ga jù lẹ́sìrí fún ọba anybody bá lè tako bí yíkọ́ òtúrísìn ló kọ̀mí ẹ̀ẹ́ torí pé èyí tó pàtàkì lọ́rọ̀ sí wọn jùlọ pé stéètì wọn làwọn mọ́ má bá ṣe òfin pé bó bá wù ẹnìkan tó bá aṣọ tẹ̀ tó fọ́ létí mọ́tẹ̀lá tó jẹ́ ẹ̀ka mi kó san fáìnì àbíkẹ́ tó lẹ́wọ̀n ọdún kan kó o bá fọ́ pírẹ́sidẹ́ǹtì létí kò ní jẹ́wọ̀n ọdún kan wò àwọn ìjọwọ́ ìlú ìjọba ẹgbẹ̀ tó ẹ̀dá bèèrè alókò ẹ má dàrú nà tẹ́lẹ́rù ọlọ́gbogbo wa ṣàwọn ìpò yìí mẹ́sẹ̀jọ́ máa ń tẹ̀yí tẹ́ ìyà bá lè kọ́ before the lord wọ́n gbọ́mọ̀ pé òyí pọ̀ tó bá ti sá ilé yìí ẹ̀dá ní ìlò sọ ṣùgbọ́n tó bá ní pé bàbá fi lè aláàrẹ́ kó fọ́ pẹ́jẹ́sì wa létí gbogbo wa ló fọ́ létí òun rẹ̀bísẹ́ǹtì wa ní gbogbo wa pátá lo àzọ́t so ìyá gbogbo wa ló gbọ́dọ̀ jẹ́ a fi yà ń débi pé ó bá ṣe gan pé pípa ní sọ́dà ògbọ́dọ̀ tẹ́ in tó bá pàtàkì lọ́dọ̀ ọ̀yàn pé títí lè bá fi dìzọ́ gbogbo nǹkan yóò kó owó lòfin rẹ̀ máa ń dájú àbẹ́ẹ̀kọ́ afọ́túgbọ́sẹ̀ àwọn òfúgbọ́sẹ̀ rí àyè ni pé àwọn fi lọ diskáǹtì tọ́lọ́wọ́ bá kà tó serious torí pọ́pọ̀ ti fi kéèdì wọn àwọn bẹ̀rẹ̀ ìgbésí ayé wọn látàyé ọlọ́wọ́ bá bẹ̀rẹ̀ ìṣẹ̀ látọ̀run góòlù ọ̀tọ̀ọ̀tọ̀ góòlù ọ̀tọ̀ọ̀tọ̀ so if the deed different àwọn òfin kan fẹ́ tó lọ pẹ̀lú ẹ̀ now bàbá wà ní ìlú ta lóbin ta lálàjẹ ta lóbin ẹ̀sìn kẹ́nìkan wá fẹ́ bú ọlọ́run àti ọgbọ́nà hmm? ìyá rẹ̀ yóò pọ̀ ju ẹjọ́ ìgbìyànjú ẹ̀yìn torí pé tó rí tí gbogbo ọ̀rọ̀ ìdájọ́ òṣìdá tó wùyẹn ìdájọ́ olè jíjà ẹ̀ká gbáwẹ̀ kákẹrùn ọlọ́run yìí náà lábìlì káàdé ṣe so òfin ń jẹ́ ìdájì kò tẹ́kẹ̀ òun gẹ́gẹ́ làkọ́kọ́ kọ́sọ́ bá ti lè wó òwòrè fún òrù so alákọ̀ọ́kọ́ èsì jì máa bá fún padà wábẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú tó fi ń fẹ́ protect lẹ́yìn ẹ̀sìn kí ẹ̀mí ẹ̀mí tó bọ́lá wọn fẹ́ sọ ilé yìí lẹ́nu máa láwọn àdájọ́ tí sọ pé ẹ má para yín ẹ má para yín ẹ nínú Islam èèyàn gbọ́dọ̀ sọ tó gbé pẹ̀lú àwọn yàtà àti tàbí gbogbo akọ̀wọ̀ ẹ̀rọ ọlọ́ọ̀wà lájẹ́ àtìdàfú kẹ́yìn wá ní èmi náà mo lè mí ara mi ó lè para rẹ̀ pé ìwà para rẹ̀ yóò kò jẹ́ ìyàtì lọ́sùlọ́ bẹ́ẹ̀ tó fẹ́ ẹ̀ẹ́dẹ́ká decriminalize suicide ọ̀kan bí agbára rẹ̀ o ọwá fi lè para rẹ̀ ọba ìdá bẹ̀rẹ̀ ìyàgbé ọlọ́wọ́ bá tó fi ilé yẹn náà tó gbogbo fẹ́ sọ ẹ̀mí ara ọ̀n fi tọ́nà tó ṣe ń pọ̀ fẹ́ sẹ́mi ẹ̀ òní pé tó ikáwé yẹn mọ̀mọ́ fi para wọn ah ọ̀la ìsìlámù dá o ẹ máa wo ní gbogbo àwọn òfin yòókù ní gbogbo òfin yòókù bẹ́ẹ̀ bá ṣe mi dé ìṣe gbọ́nà ẹ̀kọ́ kọ́ lọ́wọ́ sọ pé a náà látọ̀ àfihàn iná sínú àwọn àṣà àbí bàbá ṣe mi dé kàbá gbàgbé ọlọ́pàá náà sọ̀gbà mú àdúrà ni. bẹ́ẹ̀ ìkejì ní pé wà látẹ́sìnù wá jọ́rọ̀ tó pé sọ ọkọ̀ bẹ́ẹ̀ni kan bá ṣẹ̀ṣẹ̀ à lè mẹ́lò mi kábí àjẹ́ tá bàbá ṣẹ̀ṣẹ̀ ẹ̀mọ́ mọ́ rẹ̀ ọlọ́dún tó jẹ́ àmọ́sẹ̀ ní ìdí ọ̀rọ̀ pípa tẹ bá rí ìdájọ́ tẹ́sì ìgbésí lẹ́yìn nítorí ọlọ́run fẹ́ protect ẹ̀mí wa àà ah, ah. irú òfin òjì ọlọ́run sọ fún aná pé owó gbọ́dọ̀ kọ́kọ́ gbọ́ náà kò gbọ́dọ̀ ṣe é gbọ́ kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ pé wọ́n ní mú mi ní ó wá pa mú mi ní ẹgbẹ́ rẹ̀ ó máa máa pa àà ah. ibẹ̀ mo máa máa pa nítọ́lọ́wọ́ bá ta lẹ́ẹ̀bẹ̀rẹ̀ rẹ̀ fájá záà wù jahannam ẹ̀sán rẹ̀ jahannam rẹ̀ ọlọ́run bọ̀ wọ́n tọ́ máa rẹ̀ ọlọ́run bá bínú sí ọlọ́run bá láàánà rẹ̀ yóò wà núná látọwà pàdì ọlọ́run wá ní àmọ́ ó wá lè ṣẹlẹ̀ pé mistake ló fi pa sẹ́gbẹ̀gbẹ̀ ọgbà mistake ló ẹni tó kọ́ sí ìgbàmẹ́jì fún wípé ẹni tó pa yí èmi mo dá ẹni ìbí ti ní wà wá lọ lè wá ẹrú ó wà ara ẹrú lówó ńláńlá tó fi fèjọ sí fún bí ọlọ́run lóòtọ́ ilé yóò lè mú ẹni yìí padà wá mọ́ ṣùgbọ́n ẹrù rẹ̀ kan ni mo pa mo ti tún tẹ́kù ẹrú mi kọ́nà ọmọlúàbí kí nọ́mbà yẹn mọ́ gìrì yìí owó ńlá láwọn fẹ́rẹ̀ ẹrú àmọ́ra bí kò sẹ́rú mọ́ nìsín ní tó wà ṣe pé ó wà sàwú ẹ̀ ní mistake ní lóòótọ́ ò síbẹ̀ bọ́lọ̀pọ̀ ó sàwú ẹ̀ ní lọ́pọ̀ nìdíyà ẹ̀mí kíkẹ́díyà ẹ̀rì wọ́n láyé bàbá lórí òfin ẹni tó fẹ́ pààyàn ìgbọ́ bàbá wo kẹ́sìmọ́ kíkẹ́díyà kí n ṣe ẹ máa kí ń tọ́lọ ń kọ sí kàlẹ́dà èló ni ìsọ́kù zakati ẹ́ adébí 17 million àrí pẹ̀lú ẹwà mọ́tílá 17 million ẹ̀ta 50 ẹgbọ́ 17 million times 50 èló ni ó jẹ́ ẹ́ 850 million òun ni owó ẹ̀yẹ ẹnìkan ṣoṣo nínú Islam tẹni tẹ́yẹ tẹ́ ti pa ní o tọ́ ẹ̀yà lè rẹ̀ a mi tẹ́kì lọ́lọ́pẹ́ o pé àkọ́kọ́ kọ́ lè tẹ́sì ẹrú náà ó wọ́n ní àkòsẹ́rú máa ọlọ́pẹ́ta àkòsẹ́rú máa ò dìgbọ́ o ó wà gbáwẹ̀ sí ilé ìtẹ̀lera wọn tí ò bá tẹ́rú máa ó gbáwẹ̀ ẹgbọ́n pé ẹ̀tọ́ tèmi nù kọ́kọ́ kọ́ ń bí bá àwẹ̀ Ramadan là ń gbà yìí gan oṣù kan náà ni tí bá ti ń di tẹ́ẹ̀nì títí di títí ọgbà ẹ̀dá gbogbo orí ọ̀rẹ́ parí ẹ̀fẹ́ lọ́dọ̀ Yorùbá gbogbo báwẹ̀ ó ti lọ́dọ̀ ó máa ń ṣe gbogbo kíkì rẹ̀ láwẹ̀ lọ ni ẹ̀kú àbájá ẹ̀kú àti lọ ẹ̀mí ó rẹ̀yìn oṣù ti bá bí ọkọ̀ ọ̀tá rẹ̀ ni pé ẹjọ́ náà àwọn alárẹ̀yìn rẹ̀ gbogbo káwọn ní kó oṣù méjì tẹ̀léra wọn fẹ́ni kó ń tẹ̀ sí pàyà ẹ̀dá ẹ̀dọ́wọ́pá yóò wà sáyé tó 50 million fẹ́ni ẹyọ kan ibọ́ ti rí ṣe ni ọlọ́run wá máa máa kò wá ọmọ rúgbá èmi kan mo ṣẹ̀ èmi kan gbẹ́ rúùlù pé ẹni tí ó bá ṣẹ̀ṣẹ̀ ká má gbé bọ́dì sí lọ́rà bí ọlọ́wọ́n ya ah, torí pé òun fẹ́ sọ ẹ̀mí òun ó gbé bọ́dì sáwọn tí mo ṣẹ̀ lọ́rùn lẹ́yìn bàbá àtàwọn èyí gbogbo àwọn èèyàn tó bá jẹ́ fámìlì bàbá èèyàn lọ́kùnrin níbi tó bá dé ẹgbọ́n ìwé a ah, ní ìsìn lẹ́gbàmbù ẹnìkan wọn ní ah, gbogbo bí sádílítì ẹ bá dé ìwọ́n tó jọ ilé pẹ̀lú bàbá bàbá bàbá bàbá àti tó dé wà púpọ̀nú àti tó wà ń gánà gbogbo wọn pátápátá lọ́dọ́kùnrin ni wọ́n wà kọ̀dùkúdò bàbá wà kọ̀dùkúdò lè ṣẹ̀rẹ́ àwá fún wọn di ọdún mẹ́ta wọ́n fi wà ẹgbẹ̀ ìfẹ́ ha igi ló wá dé tó wá dé tó báyìí dọ́lọ́ tó dájọ́ ló bá ti rí ọgbẹ́ tó bá ti mú bọ̀lọ́ pé má báyẹ̀ èmi olówó má báyẹ̀ èmi olówó lọ́pọ̀jẹ́ ló ń dráìfù yẹn níwà àkúwà pé bá ń sọ fún o bá àmọ́láwà rí o ìjẹ́ mi ó jẹ́ lèmi wá kiri ọjọ́ olówó díyà o so that ẹ́kìtì máa kọ́ṣẹ̀ ó ti gbówó tẹ́yìn lọ́rùn ẹgbọ́n ó ti lọ́yìn lọ́gbẹ́ tó olówó ní olówó pé orí ọlá náà 140 ló náà wà láì bó bá pààyàn èdè òyà ọwọ́ ni o ṣe mo bá ṣe pé rò fi tẹ́lítọ́ tẹ́lítì pààyàn náà ọlọ́run ọba máa máa ṣe kẹ́lì ẹ̀ká máa fi try ikú wọn pààyàn hmm? kẹ́lì ẹ̀ká máa fi tra ẹ̀ kìí sọ owó tí ìgbà lè sọ òun lẹ́tọ́ ní pé kò sí gbogbo ilé yìí náà láàmọ́ sí ọmọ báyìí bẹ́yàn bá fi mọ́tò pààyàn náà ìdájọ́ yóò apply sí o àfi tó bá ti fá àwọn tó jẹ́ fámílì ìtafà ọ̀nà bá sẹ́kàn yọ̀dá ilá ayẹ̀ tó dàkù reduce àdúgbálà àwọn bùn àti ẹ̀mà bẹ̀bẹ̀ gẹ́mú yẹn àbí ẹ̀mà bẹ̀bẹ̀ gẹ́mú yẹn òfin yìí bá ṣe yìí ó ṣe é orígbó fẹ́ protect me kẹ́ẹ̀tún wá gbọ́ òfin yíbo ti bá wà fọ́ kò wá wà limited bẹ́yàn pa mùsùlùmí nìkan bẹ́yàn bá pa ẹgbẹ́ èdè mùsùlùmí tó ṣe kẹ́ni yẹn gúrùpù tó ti wá lóògbà pé èdè mùsùlùmí àmẹ́yìn àtàwọn mùsùlùmí jọ ládé òpin ẹ̀ ní bára ẹ̀yìn já bẹ́ẹ̀ mọ̀ live in peace bó bá parí èèyàn báwọn náà kọ́ bó tẹ̀ ṣe wípé òun ò ní jẹ́ sọ́nà àfíìsì náà háàfù òsì mùsùlùmí jẹ́ ilé ìbá háàfù ìjọ àfíìsì ìjọ náà mẹ́bàá kò fẹ́ nìkan tàjọ ń gbé lórí ìnàgbà yìí náà ṣe ìsìláàmù ló ní kó kó lé ìwà ìsìláàmù ìdá o ẹgbọ́n bọ́ bá tó wá sẹ́sẹ̀ ìwọ́n tó máa gbàwẹ̀ o ẹgbọ́ pààyàn kanù kí ẹwà pèèyàn mẹ́wàá ẹgbọ́n ṣe yóò bọ̀ mẹ́ àwọn fámílì ó kọ́ dì sóòrùn ẹ̀nà pé aláàpá ìdá àrójú jẹ Ọlọọrụ ìrítá ọlọ́run ọba wá ṣe ọlọ́run wá tọ́bẹ̀ pẹ́ ìtàbá wá pa ẹni yìí lóòótọ́ mùmìnì ni a má gúrùpù to wa àwọn èṣe mùsùlùmí ẹ̀ẹ́kún wá ń jọ bára yín jagun èyàn gbọ́dọ̀ fọ́ta lájú owó òun àwọn tẹ́ ẹjọ́ jọ́ta àwọn kèbèrè tẹ́ ń bá ní so bá tọ́nà ṣe ṣe ó bọ́bá ṣe wà sí fún ọ̀tọ̀ fún ládẹ́wà bọ́ tọ́bá sọ pé ó sàn fún

ṣé tó ẹkọ́ pè yí náà làbá tẹ́ tí mo fẹ́ tó bá súnmọ́ tó pààyàn ní o kẹ́lẹ̀ tó gbẹ̀mọ̀ fún ẹnìkan bẹ́ẹ̀ àfi táwọn ẹni yẹn tí wọ́n bá sàbójúkò ṣe pẹ̀lú òfin yìí ọlọ́wọ́ bá sọ ẹ̀mí àdúgbò sẹ́mi mọ́ ti ẹ̀wọ́ gẹ̀rẹ́gẹ̀rẹ́ bá wù ọ́ sí èyí ó kọ̀kọ́ wọ́n ní bàbá kan nílẹ̀ àwúzá nígbàtọ́ ń kìdnáàbù láìsọ́lọ̀ kó sọ wa ó protect you ní Zaria wọ́n láàkan wá kìdnáàbù ọmọ àwúzá àwọn asẹ́ntì mẹ́ wọ́n tó máa ń pè wọ́n tọ́ 10 million million pàdé láti jẹ́ ipé tó ń gan bá rí 5 million báyìí òun ní kò kalẹ̀ òun gangan ní ìjẹ̀ ìfẹ́ lájọ́ tó ti wà nílé ayé òun rí 5 million rí wọ́n wà kó wá fẹ́yìn ẹpá tágbàdá ìjẹ́ náà wọ́n padà rí ìjọ mọ́ rẹ̀ sẹ́wọ̀n pé ní ìsìnkọ́dà fẹ́yìn ọ̀gá fẹ́ tẹ̀lé òfin ọlọ́run kẹ́ọ̀kọ́ pé owó tó sàn ní pé wọ́n fàyàn ò fàyàn òmì òlówó ọlọ́run bá sókè yẹn níbi tó mà pé yóò fi pàwà dáadáa níbi ìkan tá a fẹ́ràn jù tá à lè fi ilẹ̀ ó wá lò kan tá a fẹ́ jà lè filẹ̀ láti protect ẹ̀mí ẹlẹ́kejì wọ́n dábọ̀ àdí ẹlẹ́kejì ni àná ọ̀lẹ́lẹ́kejì tó fẹ́ tó wá protect ara tọ́lọ̀ tó fi protect ẹ̀mí òun ni pé ọlọ́wọ́ bá ṣe ìdájọ́ alfẹ́tọ́ alfẹ́tọ́ tún mí ni pé èèyàn pààyàn ó mọ̀ máa pààyàn ẹ̀ pààyàn náà jì ẹ máa wo bí islam ti wá dá ń bẹ kọ́nà tó ń dájú gbogbo àwọn lọ́ọ̀tẹ́ ìdíkàgbé táwọn èèyàn kan láti táì ìdágbé wíìkì tó gbé gbogbo ẹ̀jẹ̀ ń pariwo ṣe common law kankan kí ló fi náà bẹ́ẹ̀ nìkan bá máa pa èèyàn ọlọ́run wá sí ìdájọ́ rẹ̀ ọ wá pẹ̀ ìdájọ́ kan bẹ fún jálùkì yá má tí ọkọ̀ jẹ̀ náà yóò jẹ́ yẹ̀ ọlọ́run wá fà lé àwọn èèyàn tó jẹ́ fámílì ẹ̀ tó pa ẹ̀ tó pa ní bàbá rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ àbúrò rẹ̀ ó wá fà ẹ̀mí ẹni tó pàyìn ó fà ní lọ́wọ́ pẹ́tọ̀ ẹ pàdì ọwọ́ ní lókù sí bí gbogbo wọ́n bá dì sáà ìpẹ́tọ̀ àgbà àtàmójúwẹ̀ pa wọ́n fà state náà ni ó wà padà bá ìjọba náà ni ó bá àmọ́ àwọn mọ́sọ̀ ẹmọ tó fi ibi dá ẹmọ wo tóyìnbó ń wí nìtì àwọn sọ pé ìjọba ni capital enemy state offense in crime state crime ní fífà yẹn tó ìjọba náà ni ó prosecuted àwọn ẹlẹ́gbẹ́ àwọn dájọ́ fún fún life imprisonment àbí wọ́n pa ọ́ bọ̀ sí ẹ̀mọ̀ pé tíjọba bá ṣe ẹmọ ojú ọwọ́ àṣẹ ọ́ lẹ́ni after three years wọ́n gbá ó good conduct gọ́ọ̀nà wá lóhun tẹ́kẹ̀ free ẹ̀dọ́ èyàn tó pé yẹn tí gọ́ọ̀nà tẹ́kẹ̀ free tẹ́mọ̀ túnmọ̀ ẹ̀ ìtúnmọ̀ ẹ̀ ní pé iṣẹ́ rẹ̀ nìyí tó bá jáde tó bá lè lọ́nà tó fi pa gbogbo wọn sáńdẹ̀ yẹn yóò rọ̀ pa wọn ni dẹ́nà ẹni tó pé yẹn rẹ̀ inú rẹ̀ ní blue láìláì ti ha ẹni tó pa sísà wa ní tó rìn lọ yìí tẹ́ bá follow news incident ẹ̀ ló ṣẹlẹ̀ ní incident àwọn tí president pardon kéèsì ilẹ̀ haúsá madam sanda so ìyẹn kọ́kọ́ ẹ̀ ìjọba lóhun forgive tó bá forgive àwọn fábílì ọkọ̀ ọkọ̀ islam wa balance the no ẹnìkẹ́ kò ní right àti forgive àwọn family yẹn ni not ìjọba not ìjọba kọ́ pa because tẹ́yìn bá lo sọ̀nà ìjọba nìkan bàbá ti rẹ́ nìkan tó bá ti wà ń pàtì ìsinyí ẹlọ́kan yọ́lẹ̀ ọlọ́dún náà àwọn eléyìn nìkan náà ìjọdọ́ bá ti yọ́nú fáwọn frí rẹ̀ ìtò ẹ̀gbọ́n bá ń lọ òun lè pamọ́ tó ń pa ń kọ́ àwọn látọ̀bádì ọlọ́run ọba tún fáwọn náà mọ́ kò pé ní ti ìjọba nìkan àwọn tí wà ìta ìṣẹ́lẹ̀ ìsánkàrà mọ́ òfin ìjìnlẹ̀ ìjọba nìkan ní ẹ́ ìjọba nìkan mọ̀ pé pàtì kan lẹ́yọ ẹ̀ fún pàtì kejì kí tó ṣe yí pé ọlọ́pàá lẹ́pọ̀ tó ẹni yìí yóò máa sọ ọkọ̀ òun ni ẹ̀yẹjú àlámọ̀rí jẹ́ ohun ní kẹ́ẹ̀ẹ̀fẹ́ kan bẹ ẹ̀ẹ̀bẹ́ ẹ̀ẹ́kà sí pé yes we will have desire kìí ka prerogative of mercy ẹ̀ẹ̀bẹ̀rẹ̀ president is that in six pẹ́ẹ̀bà ti sẹ́ẹ̀rẹ̀ ní ọba gbádùgbò ẹ̀ ṣe president kan sáì ní tẹ́lẹ́kẹ́ release ẹni tọ̀wọ́n sọ lè yí lọ́rùn padà pé wà ti president o ẹ̀ẹ̀ mú bí ìgbọ̀ bí Islam ti sọ́nù pẹ̀lú bá máa pààyàn ẹ́ wà máa kó

ẹlẹ́ẹ̀kẹta ní nǹkan bí ṣeré àfẹ́sọ́ aláàkùnlù ọpọlọ àwọn òfin kan mẹ́tọ́lọ̀ bá ti tó kọ́kọ́ lọ́wọ́ fi ní bí ìṣẹ́ sọ ẹ̀yìnṣẹ́ ní rántí gbogbo amúgogéyìn amọ́tí ọpọlọ àwọn táwọn ajọ́ òfin bọ́yá kásàmà òun gbádùn pé ayé oníkó ma mú sí lọ́rẹ̀ ọlọ́wọ́ bá ti pọ́n lé òṣìṣẹ́ yẹ̀yà rẹ̀ máa sọ tọ́lọ̀ fi pọ́n lé lóṣẹ́ rẹ̀ ẹ̀dá tọ́lọ̀wọ́ and a to ọlọ́run bá dáwọn ẹ̀dá kan ó dókúta ó dómi ó dókúta ó dómi ó àwọn ilé ìlú ẹ̀lẹ́ ilé yìí kò lè kò ní sensitivity kò lè fíìlì kankan kò sí lè kúrò káríkò ní láì àbí eléyìí ọlọ́run ọmọ jẹ́ wọ́n ni òun onídàájọ́ ilé ayé onídàájọ́ àlìyà àwọn àwọn ẹ̀dá kan ọlọ́run tó wá mú fún àwọn ẹ̀dá kan òun lè dúró ṣùgbọ́n kò lè fi báwọn sì fi plant òun ní láìpù ti growth láìpù kò lè grow ṣùgbọ́n kò lè fi ìbéèrè ọlọ́run lè náà kọ ẹ̀jẹ̀un náà bí ẹ̀fọ́ kan animal òun lè grow òun tún lè feel òun náà lọ́pọlọ brain ẹgbọ́ ó ní brain brain tèyí tí ó jẹ́ white òun náà ní òun o ní one way náà ní action kò sọ́rọ̀ pé jẹ́ change way bá ti ń tó ní òun náà àbí òun ní sí báyìí kò sófin lọ́dọ̀ ẹ̀ bàbá ti rẹ́ran tó gun ilé tó bímọ ọmọ tábídà tó lè gun ìyá rẹ̀ ẹ máa bá lọ bá lẹ́sì pé ní ìgbésí ayé àwọn ẹranko ìyá ló wà kò sí bàbá ẹ̀yà lọ́wà kò sí bàbá ìdókà ní ìgbẹ́ tó kà máa sáàbù ẹ̀ tó sáàbù bímọ láìpẹ́ ẹranko yìí

ọlọ́run tó wá dáwọn ẹ̀dá àwọn ẹ̀dẹ́ ilé yìí nìsí àwọn wá nílà àkáì wọ́n lè fi wọ́n lè grow àwọn nílà àkáì tẹ́lẹ̀ fi make choice that this is good this is bad okay èyí ò dé ní àtàlìjẹ̀mú ọlọ́run tó dáwọn kan tó ti fáwọn ó dáwọn pé good nìkan àwọn mọ̀sí àwọn mọ̀láíkà so Ewu mú sí káwọ́ ẹ̀kálẹ̀ yìí àti ìjọ bíra wa ta ni ò bá wù nú wa bá ṣe jòkó yìí pé á kọ́lọ́n sì mẹ́ta ayé ìjọ bá wù kó sọ pé á kò bá sí wà wù pé òkúta ìmẹ́ẹ̀sì wa jẹ́ kò bá wù pé omi mo jẹ́ kò bá wù

àbí ìwọ gbádùn ẹ̀ ogbó mímú ẹ́ o gbádùn ẹ̀ afẹ́fẹ́fẹ́ sí ọ o gbádùn ẹ̀ omú ewé oyí lọ́rùn oríṣẹ́ fọ́ o gbádùn ẹ̀ kò sí tó gbádùn tẹ́ntọ́ bó gbádùn ọgbọ́ ìwọ náà ìwọ ní choice ìlànà wá ní mọ́ ṣe lè ṣe lè tó o bá fi lè pàà torí gbádùn tó ń ṣe dáríṣẹ́ ó kéré lẹ́gbẹ̀ẹ́ ìgbò lọ́dọ̀ tó bá fẹ́yìn àjẹyàn olóòjẹ́ ah, pé tọ́mọ nìyàn bá fi lé páàsì àbájẹ̀nú bá páàsì tó tẹ̀lé ọlọ́run yóò ga jù màláíkà èyí àmàláíkà tó tó máa sáàfẹ́ kọ́dà bá ṣe wà ní ayé gẹ̀ẹ́ta àmàláíkà tó sàdúwà fún wa aláṣẹ́ wọn so responsibility ńláńlá ni àbọ́nà lófin agbójú sí pọ̀ tó ga òun náà ni máa ń lóbi jù ẹ̀yẹ wo dáadáa bí gbogbo àti wà yìí báyìí táwà ní jòkó báyìí kí ọba ìlú yìí tó lè jáde lọ́bì kan ẹ́ ó ní ibi tánlé lọ ó ní tánlé jẹ́ wọn ò lè jẹ oníta wọn ò lè mú níta wọn ò lè jẹ kìíní kankan sẹ́gbẹ́ náà bá ní ọjọ́ ìjọba ó jọba o ẹni tó bá ti lápọ̀lé náà lòfin rẹ̀ máa ń dájú ọlọ́run ló ń pọn wa lé náà ló fi fún wa lóbi tán bó ṣe wá rí òun ṣé ẹ mọ̀ pé ń tèmi àti yín fi yàtọ̀ sómi táà fi yàtọ̀ sẹ́ja táà fi yàtọ̀ sẹ́ẹ̀nà náà ni làákàì ọlọ́run ọbọ̀ wá ní sẹ́kùn pé làákàì ni kò tún wá sí ìtẹ̀kà tí ó tàbá pẹ̀lú ó tó bá ní tàbá pẹ̀lú ẹ̀ ìgbọ́n fẹ́ kan ti gbé ọjọ́ ọ̀fẹ́ sọ ẹ̀dẹ́ràn nù pọ́ ma ní kò kírun nífẹ̀ẹ́ gbogbo nílàkàì ló fi kí pọ́ bá ti tó bá sí pé wọ́n ẹni kan náà nìwọ́n lọ́nà bá dá ó kọjá ó jẹ́ ẹ̀mẹ́jì tó ẹ̀mẹ́jì iná lẹ́pàdà máa produce o lẹ́mọ̀ súnmọ́ ayé tẹ́ ti bí àwọn ẹ̀tọ́ pọ̀sílá yóò fi ní parẹ́ ó bá ti yá wèrè o nígbà fún ìyẹ̀mọ̀ súnmọ́ kìrìmọ́ ó kọ́ dàkàrú ni pé ọpọlọ tó fi yàtọ̀ ìkẹ́kẹ́ gbọdọ̀ protect torí pé téèyàn bá ti lọ́pọlọ èèyàn lè direct àṣẹ do don't do ẹjọ́ lọ́pọlọ bàbá yìí so ọlọ́run ó gbọdọ̀ sófin tọ́pọlọ yìí

tó èyí ó máa rò ó bọ́mà náà bí adámù tí wọ́n ń jẹ ṣàkọ́nà fún wọ́n wà ní kó máa mú sí yóò wà ó gẹ́ òun mà pọ́ sí ọpọlọ lúlò tọ́ ṣùgbọ́n owó ọtí wà tí ó wà gbé ọpọlọ wọ́n ní àwọn sachet alcohol àwọn oní 50-50 naira ìjọba ní kánbánì mínísọ̀fẹ̀ ní kánbánì náfíàtì náà bánì wọ́n láwọn manufacturer láti wá ń pariwo káàkiri pé àìfẹ́jẹ̀ ẹkọ́nọ́mì ló kí ní ẹkọ́nọ́mì ló bá dàrú káwà yí lórí kan ya wè bóòsù àti rówó nígbà tí wọ́n ní ó ń generate employment fáwọn èèyàn ẹ́ so gẹ́gẹ́ bí wọ́n tó wá sàlàyé fún ní ẹlápẹ̀ gbọ́rọ̀ ìlọ dáadáa ṣe rí anything tẹ́ ẹ bá fẹ́ káwọn èèyàn ṣe nǹkan tẹ́ bá fẹ́ káwọn èèyàn ṣe bọ́lọ̀ wọn láti bọ́lọ̀ àti òfin ìsẹ́nìgbé in tí ó fi wù wọ́n sí ẹni tí ìsẹ́ ìbáfẹ́ káwọn èèyàn ṣe ẹ fi deterrent nǹkan tí ó lè wọn gómẹ̀ ẹgbìsẹ̀ ẹ̀yìn ó rí pé nígbà tọ́lọ̀ wọn fẹ́ kéèyàn pààyàn àbí ó rẹ̀ ga tó gbọ́gbọ́ now anybody tó bá ti wá fẹ́ káwọn èèyàn ṣe nǹkan tí nǹkan yẹn bá já burú ibi aburú yẹn bẹ́ẹ̀ni anything tẹ́bá fẹ́ káwọn èèyàn ṣe fẹ́ kó pọ̀ dáadáa nǹkan mẹ́ta mẹ́ta jẹ́ òun náà wọ́n ti dájẹ́ sí ibi aburú ọtí tọ́lọ̀ bò sì fẹ́ bẹ́ẹ̀ bá ti fẹ́ káwọn èèyàn máa ṣe nǹkan dáadáa ẹ kó rọrùn nǹkan mẹ́ta anything tẹ bá tẹ́gbá ọ̀fẹ́ pé ọ̀fẹ́sáwọn èèyàn súnmọ́ ní táàmà ṣùgbé ẹ mẹ́kì nǹkan yẹn kó wà fọ́dé ìkéjì ẹ mẹ́kì wà accessible ibi tẹ́sí ẹ lè ní access sí ibi tẹ́sí rí oníjìnà ìkẹta ẹ mẹ́kì wà available ẹ accessibility availability anything tẹbá ti títàwọn ìbáṣẹ́ káwọn yẹn máa ṣe ìtẹ́gbọ́dọ̀ sínú ẹni ìpínlẹ̀ ìdáfú kí n sọ tó rí kí wọ́n sọ́ta burú náà ẹ̀yìn ó nípa àwọn olóṣèlú ẹ máa wò ó àbáwọn ìjọba tẹ́bá ní afẹ́kẹ́ ìgbà immunization ẹ mọ̀ gbọ́tọ́ sí wọ́n ní ẹwọ́ kọ́dà àti ráwọn kan ó máa wá gbé bá yín lé ẹ̀rì tó gbé bá ìgbà rẹ̀ ìtí wọ́n ń ṣe fún yìí ti rí wọ́n create access god wọ́n padà wípé ah it will come as a cost èmi ò lówó mọ́tò onímọ̀ wọ̀rí mọ́wọ̀rí mọ́wọ̀rí níbi àwọ̀ àbí níjọ́ tí àwọn olóṣèlú bá fẹ́ kẹgbà fótà ká yóò create the word unity olùgbé láti dájá ìzone 1 láti ẹni ẹ̀kùnlé fẹ́mẹ̀ yóò jẹ́ kó súnmọ́ sọ́dà wọn lọ́pẹ́ ah, ẹwẹ̀ ilé ọ̀lọ́ sọ́jà ní ah, kò jí náà nù ó wà níwájú olé yìí ẹ́ yóò gbèrò àbọ̀ níjọ́ tí ẹ bá fẹ́ káwọn èèyàn náà kí wọ́n kí lẹ́sì ẹ kọ́ mọ́sálásí lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ èèyàn máa ń jẹ́ yóò wà àfọ́dé yóò wà àfẹ́ sínú yóò sì wà sínú ìdá ìdí ń ṣe òun ni wípé anything tí yóò bá ṣe méjì lẹ̀dá máa ń wò bẹ́ a ní bá ń pè ní cost benefit analysis cost benefit analysis àbí assess wípé nǹkan tó sọ yìí ló sọ olówúlò but at what cost ó wúlò ló sọ ẹ̀ẹ́ káàdì yẹn but ibi tẹ́níká lọ ẹníká ló ṣogbo àìlú olówó mọ́tò owó mọ́tò yẹn tó bí lọ́dọ̀ sí mi jù àǹfààní rẹ̀ lọ́bí olọ́ náà ẹwọ́n mo ṣe sọ yìí mo ṣe ká yìí ṣẹ́yìn ò rí wípé ẹni tó bá tẹ̀kan ṣe ọ títí target mẹ́tẹ̀ẹ̀ta ló ṣe àmẹ́ẹ̀ta ló ṣe ẹni tó ṣe ìgbé tẹ́lẹ̀ òun o wọ́n ṣe wá sí fún un wà tí ó wọ́ lára amọ́tọ́wé kò lè àbọ́ọ̀dì ìgò sáà ní òjò mú wà tí ó wọ̀ mí lára tó mẹ́wọ́ owó sáà yẹn gán wá ẹjá lọ jẹ gàrí ẹjá lọ jẹba ìtòkò fi ránṣá òun fi ránṣẹ́ rí non-affordability kò jẹ́ ó lè mú ẹ̀tì bá já wálẹ̀ ẹ̀fẹ́ já wálẹ̀ tó ilẹ̀ já wálẹ̀ torí owó òdí kò ẹ̀kí ẹ̀kọ́pọ̀lọ̀ rẹ̀ dàrú ẹni tó ṣe rí pé wọ́n ni àwà ò ọtí yẹn ọgbọ̀rọ̀ sí ní eré àjọ mùsùlùmí wá ń gbáyé o ilé ìmọ́mù ní gbáyé o àbìlàbí kó bá lówó àbìlàbí bí lè kó bá wà fẹ́lẹ́gùn mi báyé járe àbí ẹ̀tì bá já kọ́dà ń tẹ́ẹ̀ṣe ní pé ṣọ́ọ̀bù tó wà nú lé gan tó wà lẹ́yìn ẹ̀ṣẹ́ pé ń ta drink ẹ̀tọ́ ara bá fi yóò rẹ̀ sí lẹ́gbẹ̀ẹ́ pé fọ́nà rẹ̀ pé òru náà ló bá wú ọmọ kàtà ti lọ kanlẹ̀ fún ìyá tí ń so gbogbo ọ̀nà tí wọ́n fi encourage àwọn ẹ̀káwọn èèyàn mú tí ni wọ́n ti wù kí ló sì fa owó wà

ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ so ọpọlọ wa yìí kankan gbọdọ̀ ṣe kéèké torí ìwúlò tayé wa nìkan torí pé kábílẹ̀ sí náà pọ́kọlọ bá ti lọ pẹ̀lú sí náà òun lẹ́dì gbọ́kọ́ táwọn àfáàfà fi ń sọ pé èèyàn kí wo wèrè báyìí tó wá ní á ah, wòlé ọlọ́run pé o lè jẹ́ wòlé ọlọ́run òun kẹ̀kẹ́ ti lọ bí kọ́

bí nǹkan bá sọ pọ́lọ̀ yẹ temporary ní ìrànwó bí nǹkan bá sọ pọ́lọ̀ yẹ temporary ní ó lè kó bẹ́ẹ̀ nìyẹn gan yóò kọ́ ìyàwó rẹ̀ kò ní mọ̀ yóò kọ́ ìyàwó rẹ̀ kò ní mọ̀ so kí nǹkan bá sọ pọ́lọ̀ yẹ so that ó pé à ah, èmi mo take choice èmi mo make choice ẹlẹ́kẹ̀ẹ́ta Elekere almaalu property wealth property ó wà lára nǹkan tí ṣẹ̀rí àfẹ́sọ̀ àwọn nǹkan yìí tọ́lọ́run bá fẹ́ sọ yìí nínú ṣẹ̀ríà ọlọ́run ọgbò ká ní nǹkan tó ní choice lé you can do otherwise ibi tó ti yàtọ̀ sí common law nù common law ti sọ pé ìwọ gangan ló ní pé ìwọ ló lọ́pọ̀lọ́ rẹ̀ lè adú ẹgbọ́n mi ìwọ ló lẹ̀mí rẹ̀ ló bá wọlé jẹ́ wọlé nílẹ̀ rẹ̀ fún èmi mo dá mo sì fún privilege ni ẹ̀kan báyìí ló gbọ́dọ̀ ṣe pẹ̀lú nǹkan báyìí ó gbọ́dọ̀ ṣe báyìí èyí tí kọ́ máa ń lọ nílẹ̀ emphasis lórí pé lẹ́gbàá bá di fún freedom tán kàtà máa fẹ́ jẹ lòmí nìkan lòun wà fún ọ̀dọ̀ ọlọ́run láti kọ́kọ́ bẹ̀rẹ̀ ìyà wá ní òkè nígbà tó máa fẹ́ tẹ̀lómi ẹni tí wà ara tọ́ tí fún ẹgbọ́ tí wọ́n mẹ́kò owó ẹni tó ta láùdù fún tó mẹ́kò owó ẹni tó ta tramadol fún tó mẹ́kò owó tó kò tí àfẹ́ tẹ̀lómi àbí torí owó tí wọ́n fẹ́ gbá salman owó ṣeré àpòtẹ́lẹ̀ àwọn òfin kan ìyàwó ẹ̀gbọ́n lọ bá àtẹ̀lẹ̀ ìtọ́lólúwẹ̀ ara rẹ̀ ní mẹ́jàlì bó jàlì láti ọlọ́wọ́ bó lọ́jọ́ kòrò jù bẹ́ẹ̀ lọ́jọ́ ọwọ́ yóò lọ o ara rẹ̀ ní mẹ́jẹ̀rì bá ara rẹ̀ o ní pé mẹ́jì ó sún wọn ah, ẹnìyẹn ti fún ọ pé fóun náà ní nǹkan tí ó ti sá pé tó ní pẹ́ṣẹ́ rí nẹ́kẹ́ ọmọ nìyàn gríìdì ni kí tó gbogbo nǹkan jẹ́ tiẹ̀ ọlọ́run agbóhùn owó ìsìláàmù wà pẹ̀lú àwọn òfin kan lọ ẹlẹ́ẹ̀karùn-ún àdínásàgbò àbí àlẹ́ ẹ̀rù ẹbí àti ìjọmọlúàdí èèyàn personality bẹ́ẹ̀ bá wọ ẹranko báyìí tẹ́ bá sọ pé ọmọ àlè ni ọ́ òkè ẹ́ tẹ́ bá sọ pé èèyàn pọ̀ máa lè ní wàhálà ní sọlọ́run ọba wa fẹ́ protect wípé lágbájá níyàwó lágbájá lágbájá lọ́kọ lágbájá lágbájá ni lágbájá ẹ̀ẹ́n kó wá divine ìyàwó ẹnìkan yóò sọ mọ́túnmọ́ ìyàwó níyàwó mọ́túnmọ́ obìnrin tí ò tọ́ sí torí kẹ́bí mọ́ fi pa mọ́ fi tàkà wọn then kí personality wa kọ́ kí họ́nà wa òbílẹ̀ wa níta òfin eléyìí ló lọ pẹ̀lú ọ̀rọ̀ zina ọmọ zina òfin tó lọ pẹ̀lú eléyìí ọ̀rọ̀ pé ẹ má ṣe kọ́fù defamation kẹ́ ẹ ju òkú dìná sí ẹ̀ pé ọmọ àlè lèèyàn àforí pé ṣe dìná tí ó dẹ̀ sílẹ̀ ọ̀nà rẹ̀ ẹ́ personality rẹ̀ ẹbí rẹ̀ oníṣẹ́rí ààrẹ protect ọlọ́run mara àmójì òní wọ́n pè ní alìkòlìyàtò hamsa àbí màkọ́sí ìṣẹ̀rí àlùhamsa pé ìtọ́lọ́wọ́ bá fẹ́ protect kò ṣe wípé ọlọ́run bí wá sófin ẹ̀ṣẹ̀ báyìí ẹ̀mọ́ ṣe báyìí ọlọ́run bá kà wípé personal privilege liberty èèyàn gbà mo free ọlọ́run gbà pé ọ̀rọ̀ free bẹ̀ pé òun lòun sófin bẹ̀ òun lòun sófin bẹ̀ òun ò lè mọ́lé lè tọ́ sábà ti wá mọ̀ tọ́lọ̀ bá wá fẹ́ sọ àwọn nǹkan wọ̀nyí sísọ táa ní sísọ kan sọ yìí kí ni ìtumọ̀ sísọ rẹ̀ to protect àwọn kamara mara àwọn kan bẹ tó ṣe ìpọ́lọ̀wọ̀ bá fẹ́ ká ṣe sọ ẹgbẹ́ ni ó fẹ́ establish ẹ̀ tí ó mú wa tẹgbẹ́ tó ti wà lẹ̀ ẹgbọ́ àníṣàfẹ́pẹ́ àwọn kan kan bẹ tọ́lọ̀wọ̀ fẹ́ ká ṣe tí ò ní jẹ́ ká ṣe sísọ rẹ̀ táà ń sọ pé tọ́ afẹ́sọ ẹ̀sìn afẹ́sọ ẹ̀mí afẹ́sọ ọpọlọ afẹ́sọ dúkìá afẹ́sọ ọmọlúwàdí sísọ táà ní ìní pé ọlọ́run bó sàwọn òfin nǹkan tó ṣe wípé àwọn orígun kìíní yẹn ẹ̀yìn tó fi lè mú ọkùnrin rẹ̀ àwọn ọlọ́run àwọn òfin nǹkan àwọn nǹkan tó gbọ́ ọlọ́run ní fẹ́ ká ṣe tàbí ní destroy ẹ̀ bó ti wà ní ṣe báyìí tàbá sọ̀rọ̀ síṣẹ́ ẹ̀mí mọ́sànà lágbàjá ti wà nílé ayé ẹni yóò gbọ́dọ̀ ṣe kankan tí ó fi súnra rẹ̀ tító yóò kú kó ní àà ah, èmi ò ní jẹun tèmi o haram lẹ́bí èmi ò ní jẹun tító bí kú kọ́nà ò bá fẹ́ fi ẹgbọ́n mo fẹ́ sí lọ ní o mm-hmm. gbọ́dọ̀ ṣe nǹkan tó fi ṣe pé yóò fi gíní yóò fi stressing yóò kó bá ẹni ẹ̀ kéèyàn sọ ní ti pé a ah, èmi òun o òun fẹ́ gbé poison jẹ o òní haram ó dẹ̀ àtúbọ̀ lòun lẹ́gbẹ̀ rẹ̀ lọ́rùn òun aláwọ̀lẹ́ tó ṣe kéèyàn lóun fẹ́ gbẹ́ sódò Hmm? so àwọn kan sábẹ́ tó gbọ́dọ̀ ṣe nítorí kò fẹ́ protect ẹ̀ àwọn kan sábẹ́ tó tó wá gbọ́dọ̀ ṣe ń kọ́ o nítorí pé o fẹ́ preserve ẹ̀ náà ara ń tá gbọ́dọ̀ ṣe o ní wípé ààrùn tó bá lè spread láwùjọ débi pé ó lè affect káwọn èèyàn kú responsibility ìjọba àti gbogbo yìí ni pé kẹ́ nature pé kò ṣẹlẹ̀ àbíkẹ́kẹ́kẹ́ ara ṣe bẹ́ẹ̀ náà ni owó bẹ́ẹ̀ náà lè ẹ̀yí tí wá fi ní kàpọ̀ ẹ̀rì táwọn èèyàn máa ń sọ bá fi kílẹ̀ rẹ̀ níbàáyìí ara ń tọ́lọ̀ ọba fi sòfin kẹ́ wọ́n ni a ah, ẹ̀rìn Islam kò fáwọn èèyàn ní freedom ah, kí ló dé tẹ́sọ pé tẹ́yàn bá ti sẹ̀sì má wọ́n ní ká pa ẹ́ ah, kí ló dé ṣẹ́tú láti ní ẹ̀sìn ní ẹ̀ráwọn tó ń sọ fún òfẹ́ Islam ń rí ẹ máa wo kí Islam tó dé kánàbí tó dé àwọn empires tó wá ìfọ̀kánàbí tó dé Roman, Roman Empire ni, àtàwọn àdúgbò ẹ má gbàgbé ṣẹ́rí Islam Islam wèé ṣe ẹ̀sìn ní bí òyìnbó ṣe ń pè ò ẹ dákun àwọn mùsùlùmí ká clear nǹkan méjì àwọn èèyàn máa ń sì wọn ṣẹ́rí tó yìnbó bá sọ religion tó ní religion yóò wá fi kún nínú òfin pé òun ni nǹkan tó ṣe pé láàrin ìwọ àti dáẹ́kì ẹ̀yìn ẹgbọ́ pé ìdí ń jẹ́ religion pé nǹkan tó pé ẹ̀sùn pé láàrin ìwọ àti tó ń sí private locals bọ́n ṣe define bẹ́ẹ̀ kọ́ ní Islam ṣe yóò bẹ́ẹ̀ tó bá ṣe yí pé lóòótọ́ tó ń pè religion lọ́dọ̀ ti ẹnu sọ ẹ̀sẹ̀ Islam àjí ó dá sí nǹkan tí wọ́n pè ní private ó sì dá sí nǹkan tó wọ́n pè ní public ohun separate ọlọ́run bá ní ó sọ nísìn báyìí gbogbo yínà lẹ́yà jí pẹ̀lú mẹ́mọ́ wáyà tó fẹ́ káyìí ọlọ́ni àzáni yàtù wàzáni onízìnà lọ́pìnrin àti onízìnà lọ́kùnrin fàjílìdú kú láwàá ilé nínú hùmá mi ẹnìkọ̀kan náà méjì ẹ̀nà wọn ní ọdún láti wọ̀lá tààbótókún bí i máa wà àpàtù bí i nìlá ẹ má jẹ́ kí àánú pé ẹ̀ẹ̀dẹ́ kan fíìlì káànù wà gbẹ̀gbà ẹ mọ́ náà wà nínú ẹ̀sìn àdékẹ́ ẹ̀nà wọn ẹ̀sìn lọ́dọ̀ òyìnbó òun gbà pé tí ọkùnrin tó jẹ́ adult àti tóbi tó jẹ́ adult bájọ ṣe tíwájú wà consensual àti ara wọn a ní ti ti ẹnu ọgbọ́ ní mẹ́ẹ̀sìn ọlọ́run ọlọ́run ní kòtò rẹ̀ ìdí ìlà ọlọ́run anybody tẹ́ bàbá sọ̀rọ̀ ẹ̀kọ́jọ ọkọ̀ ọmọ tẹ́kọjọ ń wíná tó ẹgbẹ́ tí bá ń wí bẹ́ àánú ẹ̀sìn olè dá sọ̀rọ̀ ilé ìrànwọ́ ní títì ẹni má dájì ọgbọ́ ti ẹ́ islam way of life ní ó níjọba ó ní court ó ní state kọ́dà ó ní sọ́jà ó ní àbásájọ́ ó ní gbogbo ẹ̀ ẹ̀yìn ó ma wá títì ẹ̀bí kọ́yẹ́sì mọ́sálásí nìkan ni tí kìsẹ́ntì bá gbà fẹ́ títì ti ẹ̀bẹ́ òun ló òun ló gbà ó bẹ́ẹ̀ bá sì ti wo ẹ̀mọ́ fọmọ wé ọmọ ó yàtọ̀ sí ra wọn láti jọ sí islamu ti bẹ̀rẹ̀ islamu ti ní sí anábì dé Madina bára ní ṣejú jíjẹ́ ọlọ́run anábì ni political leader gbogbo community gbogbo musulmi ọlọ́gá oní spiritual leader olólórí ẹ̀sìn oní military leader olólórí gbogbo ọmọ ogun tó gbogbo ẹ̀ lónìí oní george jésù lójú ayé ìtẹ́ òun sí anábì Ìsá pẹ̀lú tí báyìí ń wí wọ́n ìgbìta ti bí ìjọba ọ́ndà ìjọba Roman Empire lòun náà wá citizen lòun nílùú níbi ń sọ wípé give unto Caesar what belong to Caesar ẹ̀kún Caesar lẹ́tọ̀ ẹ̀sàtàdì ìtumọ̀ ń pé ẹni tí Caesar yàn lójọ́ gáàlú anábì Ìsá náà wá jẹ́ citizen ìlú ọ̀bẹ́ fọ́lá anábì ìsẹ́rí òsẹ́lá lájẹ̀ ìsìlámù sí ìbàlò ti ní state so ẹ má fi christianity wé islam ẹ má fi ẹ̀sìn a religion without a state kẹfì wé ẹ̀sìn tó mú ní state alákọ̀ọ́kọ́ mi àbí ẹlẹ́kejì mi tó bá rí bẹ́ẹ̀ ṣẹ́ẹ̀rí ní ìlú tó bá jẹ́ state látorí àwọn Roman Empire wá every citizen nílùú yẹn òun ni sọ́jà every citizen nílùú ní Roman Empire ni sọ́jà fọ́mìnì wípé bó bá ṣe wà kò lè lọ lè join sọ́jà ìlú mi kò lè disown nationality kó lóhun jẹ́ mẹ́mbà ní ẹ̀wọ́n títí bí ma bẹ́ẹ̀ náà ni gbogbo mùsùlùmí náà ṣe jẹ́ potential sọ́jà nílùú Islam bí sọ́jà bá dojú ojú ogun even the same sọ́jà Nàìjíríà ọlọ́bọ́gbọ́n jà wọ́n wá fẹ́gbọ́n fẹ́ bá dùn ní ìjàbá wọ́n bá rù Nàìjíríà jàrí sàkú ní o sọ́jà wá dì ó sákù lójú ogun àbí ó lọ lè jọ ìjọdá tàbí wọ́n pa ìfòjìsí tí ìdí fún olùkọ́ ojú yẹn òun lọ́lọ́run ọba ìsìláàmù fi wọ̀rọ̀ rí dáa ṣẹ́rí lásìkò gbà sí islam kọmọ̀ islam wà láàrin àwọn other power náà wà ìtàn máa ń ṣe náà ni pé wọ́n máa make attempt kó kálukú dàlú ara wọn wọ́n máa ní spy wọ́n láwọn kí ni spy lórí yorùbá ẹ̀dá fún mẹ́bìnú àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ wọ́n ti láwọn kan tí wọ́n máa sọ yí wọ́n fi wọ́n sáà ní kí wọ́n fi lè láti rí ní kánmọ̀ tẹ́ ń ṣe kánmọ̀ bí tágbára yíwà kánmọ̀tẹ́ ìdísáìtì kánmọ̀bàtẹ́ ìjàtún kánmọ̀bàtẹ́ àtàkì wọ́n pláǹtì wọn láàrin tó bá ti rán pé ó pàlọ̀ pàṣẹ sí àwọn ìjọdá tó ti máa ṣe lásìkò ànẹ́bì sẹ́lẹ̀ láàrọ̀ sẹ́lẹ̀ tọ́lọ̀ ọba ní ìfáàsì ẹgbẹ́gbọ́ táwọn yahoo lè wí ọlọ́run bá sọ súrẹ́tù alìmọ̀lá àbí sọ́tù bákọ́rọ̀ ni mo bá ti ìgbẹ́gbẹ́ jẹ́ mẹ́rin ọlọ́run sọ wípé àwọn yahoo sọ pé ẹ̀yin yahudi o wọ́n mọ̀ sọ àmìnú bí lẹ́bí ń zílá alàlẹ́bí na ámànú wájá na harí ẹ̀yin yahudi wọ́n mọ̀ bára sọ̀rọ̀ yahudi mọ̀ bára sọ̀rọ̀ nǹkan sáà mùsùlùmí gbàgbọ́ mẹ́sìn wọn lójú ọ̀sán gáà mùsùlùmí ni wá káfílẹ̀ trọ́sì wà fòrú àfẹ́rọ̀hú tó bá ti di alẹ́ ẹ̀rọ̀pẹ́ ìsinmọ́ ìtẹ́ẹ̀fẹ́ ṣe bẹ́ẹ̀ olùgbé làálàáhùn ìyáàrùn jẹun so that tell the course conclusion fún wọn bí ẹ̀sọ́ bá ẹ̀sìn yóò dá pé èmi ká wọ́n bẹ̀rẹ̀ kó dá ló bá ẹjọ́ rẹ̀ pẹ̀lú pọ̀ ìmọ̀lẹ́ ń gbọ́bi ipé ìsìn ẹni ẹ̀sìn kan táwọn kan pláàdì fún yí pé ẹjá wọ̀rẹ̀ àbáà ní ìtẹ́sọ̀fà fẹ́ báwọn tá bá ti wọ bìtán àṣẹ́má ah, wọ́n ah, ah, ń fẹ́ sálọ́wọ́ òṣèmá bá yá ẹ̀sìn nílò tọ́kẹ́ sódòdó wọ́n fẹ́ kọ́ọ̀sì iye méjì sọ́kà àwọn èèyàn kábílẹ̀ destabilize sí ẹ̀sọ̀pẹ́ ìgbà láàárọ̀ ẹ̀sọ̀pẹ́ ìgbà so wàlá túnbìnú ilá àdìmá tàbí àdìmá fún ẹgbẹ́ ìgbẹ̀lẹ̀ kẹfẹ́kọ́ àfẹ́ tó bá tẹ̀lé nìyí gbogbo yóò kùn yàtọ̀ tó tó àdìmọ́ ni ẹjọ́ bẹ́yàn bá rí èèyàn bá òun tó fẹ́ wọnú èèyàn kó fi lè máa tẹ́ǹṣe kó fi lè kọ́ sí wàhálà kó fi máa sí yín ara ń tẹ́ǹṣe sí tẹ́lẹ̀ ìjọ pé ó bá ti wọ́ mi gbọ́dọ̀ jáde yes ìtàkì lọ́bẹ̀ náà pé ó frí ọ ọdún mọ́ ọ̀dẹ̀ mọ́ ó lè remain Christian ó lè remain ní Jew ó lè remain no problem a máa pẹ̀ ọ́ a máa ṣe dáwà fún àmọ́ tó bá fi lè wọ bẹ̀ òfin jáde it because ìyẹn ni ó blọ́ọ̀kù rú àwọn táwọn fẹ́ wọ bẹ̀ nítorí wọ́n fẹ́ jẹ́ spice land so that conviction ẹ̀sìn yẹ̀yàn dáadáa pé àwọ̀lá ah, ẹ̀rí ìjú ayé ní ọ̀lá mọ́ abẹ́ di mùsùlùmí òun ló fi wọ́bí tó bá se pé torí pé bóyá ẹ̀sìn nìkan bá ní kí ló dé tí Islam fẹ́ kan àpúrù pé ó lè rí mẹ́rin tó wà torí pé kọ́lẹ̀ ẹni náà ní èméjì nǹkan ọ̀nà tí wọ́n fi plant 5 àmì irun. a gbogbo mùsùlùmí náà ní sọ́jà òun lànàbì fi ń sọ pé pé ẹnìbọ̀ tó bá ṣe ìjẹ̀sìn rẹ̀ ẹ̀ pa nítorí báwọn kan bẹ táwọn fẹ́ wọ bẹ̀ kí wọ́n fi ṣe láìsí ní láti tẹ̀sí ní irú tàbí lọ́dún tàbí ní ìfẹ́ lòdì ibi tẹ́sí mọ̀ pé báyìí ló ṣe rí ẹ wo bàtà níbi sọ́lá ọ̀sẹ́là àwọn mẹ́ta nù lọ tó mú tàbó káàbónù máa rí kàkà méjì yòókù ìbàtà níbi ní kọ́mọ̀ bá wọn sọ̀rọ̀ mọ́ kí ni káàbù ṣe káàbù rí sífù lẹ́tà látọ̀dọ̀ king of gastan ní ó ní agbọ́ pé èèyàn rẹ̀ lòun bọ́ ní ọmọ bọ́ sọ́dọ̀ wà irú nǹkan yẹn yẹn tó bá ṣe rí ìgbà mọ́ ni ìgbà tí ó fẹ̀ kan ságbára mọ́ nísìn bá ilẹ̀ separate ẹ̀sìn kúrò ní the state ìgbà tẹ́ separate ẹ̀sìn kó bí state ló ń jọ bí pé bóyá torí ẹ̀sìn gẹ́gẹ́ náà fi bàjá ẹ̀sìn àti state ló wà papọ̀ so tó bá ti fẹ́ ẹ̀sìn yìí gẹ́gẹ́ náà báyìí iná nítorí ẹ̀ náà la fi ń tẹ̀lé ọlọ́run òfin tí ó protect rẹ̀ ló gbọ́dọ̀ ga jù gẹ́gbó yẹ ṣe pé náà kọ́ ní nàìjíríà náà kọ́ stéètì ló ga jù òfin tí ó protect stéètì wọ́n gbọ́dọ̀ ga jù ẹgbẹ́ mi náà bìíra wa bí dájì mọ̀ ní ẹ lọ lè wo òfin tó wà lórí pé téèyàn bá mú flag nàìjíríà kéèyàn tẹ̀ mọ́lẹ̀ wọ́n lè ní a treason ló ṣe àrí ẹ́ àti ìsẹ́gbọ́ taylor ló rán sọ̀rí náà

kí ló dé tó tó fẹ́ kan mọ́ wo substance náà lè ṣe substance náà sọ lásán ni òfin tó ṣe ń gọ́ ó ti pẹ̀pẹ́ ní bọ́dì tó bá tẹ̀kan fojú kéré wo kan báyìí Nàìjíríà ní fojú kéré gbà náà káàkiri kankan try ìtẹ́yìn ò bá fẹ́ kéèyàn try ìyẹn mọ́ jẹ́ kófin rẹ̀ ó ga ẹgbọ́n mi yé ẹ̀hẹ́ a máa wọn ma bá sẹ́yìn sẹ́yìn wọn ó ní wọ́n bá fojú kéré wo ẹ̀sìn Eh? value tí wọ́n àtàjì mọ́ ní flag òfẹ́ kan ní any intrinsic value value tí wọ́n ascribe fún ló fún nínú nǹkan tó fún bẹ́ẹ̀ owó tààdá agreement lásán ẹni mọ́ print ẹ̀gan bá ti jòkó ìtàwọn àbáwọn aláàdúgbò ìbá ti sáfẹ́ ẹwò ẹmọ mú pépà kan wá ẹmọ 15 naira sí tàn tánbá ti fún ọgbà 15 naira ní 15 naira náà yes value tẹ́yẹ ascribe tó ní value kò ní value kankan fún ẹ̀ tó náà ìwọ lè fún nǹkan ní olè àká ìbálò sí nǹkan àmìnì ò lè fún tó ọlọ́run ọbọ̀ òní bá ní ànábì òní tó sọ pé kí wàhálà rẹ wọ́n wá gbọ́ ànábì sárébì wájẹ́ bàbá rẹ̀ ókè kí wàhálà ṣe ń gbà tí wọ́n tẹ flag Nàìjíríà mọ́lé ẹ̀dá ìbò ló ti jẹ́ sí wọ́n sọ ṣe bí bálù tó àtàkì tí wọ́n bá gbà palẹ̀ àtàkì flag Nàìjíríà kí ló dé tí wọ́n gbà pọ́lọ́run ọba òjúbálù ẹ̀kà kọ́kọ́lọ́ àwọn ẹ̀ṣẹ̀ ìlàzẹ́ kẹ́rìnkẹ́rin ah kí wọ́n lára wọ́n bá nẹ́bí ẹni òkè tọ́bá bọ́ bá lúyí kí ló dọ́nà ọba ni ẹ̀rọ rí ta lóbi jọba sẹ́bí àṣẹ ìkẹjọ wálé pẹ̀lú ọba ni tẹ́bá jọ wálé lọ́tọ̀tọ̀ ni tẹ́bí mo gbàgbọ́ bá ní bàbá délé ayé tọ́lá ilẹ̀ sọ yóò gbọ́ bá wá mi wá tẹ̀mí lọ́tọ̀ òun náà wá jẹ́ lọ́tọ̀ àwọn alájọ́ àgírí kò sọ́rọ̀ pẹ́ nìkan ká ní blood blood ẹ̀yàn eh, blue blood kò sí blue

ọ̀nà ọ̀nà tí mo fi bẹ̀rẹ̀ wípé kò sẹ́nì kankan àfẹ́ni tí bá ń parọ́ lókù tẹ́lẹ̀ tó bá sọ pé òun ògbàpọ́lọ́wọ́ bá bá ń bẹ òun olóòwò ògbàpọ́lọ́wọ́ bá ń bẹ question second ni pé só dára rẹ̀ olóòwò dẹ́rin bàbá rẹ̀ ló dáwà ní ẹni tán bá ti gbéta ló dáa kódà kó ti àríwọ́ fẹ́ ṣe ìjàmbá kó ní bàbá òun ló dáa ó sì kọ̀rẹ́ ìjẹ̀rí tó sọ pé báyá chance pé àyọ́kàn ah, evolution kan dáná ní evolution tó bá láàárọ̀ òyìnbó rẹ̀ edon e. evolution exist igbó ọkọ̀ lásán ní àwa nírù kan tí wọ́n fi ń tì sọ́lọ̀ ìwò olè gbàkátì jíjẹ́ olè ẹ máa wo tẹ́nìkan bá dé ní ìsìnkú ní ah mo ti wá ṣe fóònù kan báyìí fóònù yìí ah ọdún mẹ́wàá la fi ṣiṣẹ́ but ó níléwẹ̀ẹ́ ẹgbọ́ tàbí òjì sí fóònù kẹta tó nílé rẹ̀ mo kàn sọ wò ní fóònù ilẹ̀ rẹ̀ ní ah káwọn ẹmọ wá yìí ah ó sì mèrè kí ni wá jáde pé ah lẹ́yìn kẹta tá dùpẹ́ fún chance là dùpẹ́ fún wẹ́ chance ló ti lé chance báwo ládùú wàhálà tí mo jẹ a ní ìṣẹ́jú fóònù ẹ̀rọ kan nílẹ̀ nìkan wo sán máa tilẹ̀ ogógó chance ló dáhùn so kí wàá tó ṣe fóònù yìí lásán mo rí wàhálà sáàsì ti wá ṣe tó báyìí ah, sáàsì ó mọ̀ nílá káyò ìwọ ló sọ wípé ìwú fails to plan plan to what pé gbogbo nǹkan tí bá lọ kó plan ọ wá nílé ayé yìí lọ yìí wà ní wà wà ní wa tó yẹ kó ṣáàtì ló ṣe láì láì má planning. ah torí ọlọ́run bá wa pé ṣáàtì ń wá a ní ìjẹ́ nàìjíríà káàbẹ̀ kan gbéjọba lé lọ́wọ́ ó bá wà ṣe so ìdájọ́ eléyìn nù lẹ́nu kan nǹkan mara àwọn yẹn ò là ń pè ní alùpùpù kan òfin tọ́lọ́wọ́n bá fẹ́ ṣe ó fẹ́ fi protect àbí ọlọ́wọ́n bá fẹ́ fi preserve nítorí ilé ayé ti máa lọ dáadáa ṣé ẹ wá rí kò wá sẹ́nìkan tí ò ní appreciate gbogbo eléyìí àfi ẹni tó bá ṣe wípé òun ò kàn mọ ìfara rẹ̀ nìkan lọ ẹ̀yẹ máa wú dáadáa ṣé rí ń jọ tí ẹ bá léèyàn ẹ̀yẹ ìpínlẹ̀ kan àwọn ọmọ yahoo kan jalè káàkiri tọ́ọ̀ máa ń jalè tí ń jalè gbà náà ó smarti ni ó smarti ni tẹ̀rẹ̀ tẹ́wọ̀n ṣẹríjọ́ tán bá fa owó lákàntì tẹ̀nà náwọn aláwọn ọmọ ìyàwó yóò ní ká máa pàwọ́ ọmọ ìyàwó yẹn lọ ní ká máa pàwọ́ lọ́nà ẹgbẹ́ ah, ìwọ̀n wọn ní ká máa pààyàn tó gbé yẹn jalè in iṣẹ́ rí àgbé lásán ìgbé jẹ́gẹ́ lọ́wọ́ olókọ̀dù àmọ́gbàgbọ́ ti kọ̀wọ́ ní ìgbà orí ká pa so ń táwọn ń fẹ́ lásán ni pé tó bá ti kàn òfin jọba ọ̀dá wa fẹ́lẹ́ sọ àwọn aláwọn ń gbàtà lọ sí hajj wọ́n ní wọ́n á dé hajj wọ́n alákọ̀wé wọ́n yọ́ sọ pé no no it doesn't make sense it doesn't make sense kí wọ́n sọ pé èèyàn wá jáde wá gé lọ́wọ́ wọ́n sà ń bá fà wọ́n ní kò pẹ́ the same person yìí kò pẹ́ wọ́n bá jí owó rẹ̀ ní hajj sẹ́mọ̀ inú rẹ̀ wá dùn wọ́n bí àtọ́sọ̀ wọ́n bí àkọ́lẹ̀ ká máa pàálù àwọn ní ilé rà ìwọ́ lọ́sọ̀ ọmọ ká máa jẹ́rọ wọ́n ní sí tó ọmọ nìyàn máa ń fẹ́ péjọ́ tí kan bá ti kàún maximum punishment ní òun àmọ́lọ́wọ́ ọgbọ̀ òdó nígbà tí ó kàn ó ní mẹ́jẹni tí ò ní ṣe pé ìwọ̀n nìkan ló mọ̀ onímọ̀ tí ara rẹ̀ nìkan lọ báyìí lò sí ọ̀nà ó sì fún láwọn òfin bí náà tí ó kàn tó lẹ́nà kan nǹkan bá a ti ń discuss àwọn nǹkan wọ̀nyí òní ká mà pé ọlọ́run ọba fẹ̀ka ti ṣètò ayé wa tú ẹ̀sìn Islam bó ṣe bá ọ̀rọ̀ lé ayé ló gbogbo nǹkan tọ́nà ọba bá fẹ́ràn fáńfà ní ìkíwá ábí rí iyì lọ́dọ̀ ábí lọ́dọ̀ gbogbo ọ̀nà tí ó fi rọrùn ní ó dàbí invite sí fi incentive gbogbo ọ̀kadọ́lọ̀ ọ̀bá wá fẹ́ kọ́ yóò fi dìtẹ́rẹ́ǹtì àmáwọn èèyàn tó fẹ́ ṣàwátù ni wọ́n ń wá níjọ́ táwọn bá ti fẹ́ ṣe lọ́run wọ́n bá fẹ́ ṣe jàmbá fún èèyàn kọ́ ohun òní fẹ́ kó fi yìí sílẹ̀ àmọ́ níjọ́ tí nǹkan yìí bá ṣẹlẹ̀ sáwọn náà kọ́ ohun fẹ́ kó fi yìí wà mẹ́ ẹni tó bá ṣe bóò ní bá máa ń ṣe ìdìnà káàkiri ń ṣe ìdìnà pé gbogbo orí ń ṣe ìdìnà àwọn ìyàwó tó wà ní ẹ́ ìsìnkú sàwọ̀ káàkiri trai sábà tíráì rẹ̀ pẹ̀lú ìjọ ní òsọ̀gbà ọgbọ̀lọ̀ pádánù ọlọ́run ọ̀bẹ̀rẹ̀ tí ó dìgbà so a gbọ́dọ̀ máa lífù bí ẹranko àwọn nǹkan wọ̀nyí ọlọ́ọ̀bá tó jẹ́ ẹsẹ̀ pàtàkì igbó kàríwá pẹ̀lú àmúdẹ́mọ́dé sọ lọ́wọ́ bẹ̀rẹ̀ lórí ìlànà wípé ọlọ́run bá fẹ̀ kàtìbà ánsà àgbẹ̀ṣà pé òun ò dá lé ayé yìí ẹ̀ẹ́pọ̀ owó sì ní dáwà bóhùn ní fún wa látẹ̀ àti wípé a padà sọ́dọ̀ ọ̀hún so anything tẹ́ ìfọ́ mùsùlùmí bá ti ń consider a máa consider àǹfààní rẹ̀ ilé ayé àti tí ó fẹ́ jù fún wa lọ́dọ̀ ọlọ́ kò sí òṣèlú káǹfààní nǹkan pọ̀ tó bí ó bá ti bú bínú ọlọ́run bá fún anybody tó wọ́n bá consider ilé yìí nìkan ní ìwọ̀n àgbọ̀ lórí ọlọ́kùnkùn alákùnrin ẹ̀sìn rẹ̀ ó kà wá sí àwọn tó yọnu ní ó kà wá sí àwọn tó kàṣẹ ó kà wá sínú àwọn tí yóò fẹ́ràn rẹ̀ ó kà wá sínú àwọn tí ó pẹ̀sẹ̀ wọn bá ń sọ̀rọ̀ àwọn ìṣẹ́ ìṣẹ́gun ìlà ìlà ìlà ní dédé nǹkan tí ó hàn sí mi tí mo sì wọ́n bá méjì ní nǹkan tá lè sọ láti gba èèyàn bá ìrún ọbáraka ara èèyàn kan sọ àwọn àbá pé bẹ́yìn ò bá ti bá ẹ́ pé ìmáàmù wáyìí ó wà ní dúró ìwò òkè fàájá pẹ̀lú ẹ̀ ó ti wá kọjá yìí fátíà ọgbọ́ sírùkú ètò hmm? bá ti báyìí fàájá ó fáraka yìí aláwọ̀ wọn ni náà sàhábà náà Abu Huraira àwọn ní aláwọn tẹ́ ń sọ pé tẹ́yàn bá ti bá mọ́mù ní rùkú kó tó gbé rúkú òun tẹ́yàn bá èyàn baraka òun ló pọ̀ jù wọn àtàkì òun lọ tó pọ̀ jù àmọ́ wípé bí èyàn bá bá ìmáàmù ní bùrí kalẹ̀ èmi ò mọ̀ ìdí máa kàn sọ ilé ìfàṣà pé mi ò mọ̀ mo tó wá ma hadith tó tako O hmm? ní pánẹ́lì sẹ́lá rọ̀ sẹ́lá ní ìdá àjásùmù ìmáàmà rọ́ọ̀kẹ́ àn barka bẹ́ẹ̀ bá ń bá mọ́mù tó وإذا أحدثتم الإمام ساجدا فاسجدوا bẹ́ẹ̀bá bá mú tó wà ní boríkalẹ̀ ẹ̀yìn ìboríkalẹ̀ wà láta àtàjú bí sùjú àmọ́ ẹ má ka ìboríkalẹ̀ kẹfì kàfẹ́ ìbáraka mímọ́mọ́ mẹ́ṣẹ̀ wà láta àtàjú bí sùjú ó dákọ̀ nǹkan méjì tẹ́ẹ̀bá bá ní rùkú ẹrùkú tẹ́lọ bá ń sùjú rẹ̀ sùjú tí sọ pé gbogbo tó bá ti bá sáàkan àmọ́ tẹ́ máa kà ní pé mo bá látàrí àdínì wà látàájú bí sùjú pé ẹ bá sùjú lùkẹ wá kà pé báráka ẹ máa kàlù ẹ̀mí máa dìí ìṣẹ̀lẹ̀ àdíìsì iṣẹ́ àgbánímọ̀ wábẹ̀ wá nǹkan ìṣẹ̀lẹ̀ mẹ́ta ló mú wá káwọn fi mú wá bẹ̀ ìpákà wá jẹ́ mo rò pẹ́ sí sọ́bá mistake èyìn <laughs> eh, bóyá ó wá lè fún láti padà wé ti sọ ah, àgbà pé mistake bá ní ẹsọ fẹ́ni náà pé ọ̀hún oh, ìyẹn mọ́ ìṣe mistake èkèyàn eh, wa bẹ́ẹ̀ bá ti ṣe mistake tó lọ bá mistake ni ọlọ́run tó mọ́ fi ń gbéyàn sí kò gbà wípé káwá sọ wípé èèyàn ó wá bá ìmáàmù ní rùkú kódà tí ó ó bá ní rùkú tí ó tún rògbò wọn ò báraka tí ó fẹ́ dìde bá jẹ́ ìsán padà òun gan látún rí ẹmọ̀wẹ́ gbọ́bí ṣàgbé ní ìsinmi kẹsọ pé ní ìsinmi àwa ti gbà pé èyí tẹ́rì rẹ̀ pọ̀ jù ní pé bẹ́ẹ̀ bá ti bá rùkú ó bá kátó wá pé wá ṣẹlẹ̀ pé kọ́dà àríyàn tó bá rùkú gan tó tún gbà kó wọn ò bá rùn kátó sẹ tí ó sọ pé wọn bá sùjú nìkan kó wọn bá a rí nínú àwọn tẹ́jà àwọn makẹ́wà àwọn sàhábà tán kírun pẹ̀lú Abubakar wọ́n kírùn pẹ̀lú Zaid ibn Thabit wọ́n kírùn pẹ̀lú Abdullah ibn Mas'ud tó ṣe ń pé ẹni tó kírùn pẹ̀lú àwọn yìí ìgbà tó bá mọ́mù ní rùkú ó wá fẹ́ dìde padà nígbàtà sálámọ̀ta pé kóhùn sán wọ́n wá fàájò púpá ó ti bá lẹ́kàá kákọ́ wá sọ ẹni tó ṣe wípé sùjúùdù ìmọ́mùgá ti kìí tán ó yà ń tẹ́ nìyẹn fẹ́ wí ò ní pé

wọ́n jẹ́ surgeon wọ́n jẹ́ gynecologist pé tó báyìí pé abortion àbí ọmọ wọn láti evacuate abortion tẹ̀lẹ̀ fún ara rẹ̀ àbí miscarriage tẹ̀lẹ̀ wọ́n láti evacuate ọmọ tóhun náà kó sí ó dìbẹ̀ni àkọ́kọ́ bọ́lọ́wọ́ bá ṣe protect life ẹ̀ tó wà láyé náà ló protect ẹni tí ó sì gbóhun náà ti ní láìfù nù yẹn ẹgbọ́n yé so anybody tó bá ti wá ní láìfù nù yẹn whichever one time bá wí whether i consider à ń sọ pé bóyá ó ti tó bí 45 days ní 40 something days lẹ́wọ́n tó wà ní mẹ́sìn sí sọ sáàdì sí òveifa fún àfẹ́ náà confam rẹ̀ àbí ó ti tó 120 days ní jẹ́bà wọn oníkéwú àwọn fòkànlá àti sọ agbàpérú ọmọ ìyẹn náà kọ̀wọ̀ a ò gbọdọ̀ tápá pẹ̀lú nǹkan ẹyọ kan tó lè mú wá òun ni pé ń jọ tàà bá mọ̀ wípé láìfù ọmọ yìí wọ́n ní láìfù ìyá rẹ̀ náà ní láìfù àmọ́ láìfù tiẹ̀ ó lè jẹ́ kí láìfù ti àti ẹ̀ lọ láìfù ní méjèèjì ẹgbọ́n mi yé láìfù ní méjèèjì àmọ́rù láìfù tọ́mọ tó wà ní oyún gbé láìfù tí ò sáté ìtó láìfù ti wà nílé ayé tí láìfù tí ó bá wá mú láìfù ti wà nílé ayé lọ kíláàdé ẹ̀hẹ́n ìyóòdé àmọ́ kò sí pé yóò mú láìfù rẹ̀ lọ àwọn ibi tẹ́ni tó jẹ́ bàbá ọmọ oyún inú yẹn wá fú kí ni kára ṣe ogun rẹ̀ bẹ́ ààbù sẹ́ni táà ti ń pógún rẹ̀ kalẹ̀ ààbù ogun rẹ̀ ààbù ó ti pé káfíwò tó bá bí sọ́kùnrin ló jẹ́ tóbìnrin ni ẹ́ tán bá bí ló nìkan tó pé gbàtán bí kò rárá tó fi wá kú nìkan ní ológun sẹ́ni táà ti ń pógún rẹ̀ kalẹ̀ àkàkó láìpù tó to a certain point tó ẹgbẹ́ yẹn bá ní <laughs> àmọ́ láì mọ́ ṣe ilé yùn ó kà sọ pé wo ẹ̀sàmì ní ìjẹ̀ òun náà kìí ṣe ọ̀rọ̀ kékeré mi in fact inú ṣẹ̀ríà àdíṣe máa mọ́ máa ní ìfẹ̀rẹ̀mọ̀lá àdíṣe àbúdá òun à ń pè kan ní à ń pè kan ní uh, al-imla èèyàn bá lóyún báyìí àwa rẹ̀ nìkan bóyá wọ́n wá ń já ó wá gbà nínú àbófẹ̀fẹ́ gbà àbóṣìkínì kankan ó fi wá lùtò yìí in tí ṣẹ̀rí àtọ́ńbẹ̀ ni pé bó ṣe lùtò yìí báyìí ẹ̀rú górà ẹ̀rú ni wọ́n lọ válù ẹ̀rú ẹ̀rú sábára ẹ̀rú ìtí válù ẹ̀rú bá tó fi replace ọmọ tó tẹ́mọ̀ fún òtí dí òun náà tẹ́ẹ̀sì rí tẹ́ẹ̀ bá ti mọ́ torí pé nǹkan ò sí bó ṣe wà mọ́ ìsìn tẹ́ẹ̀ bá ti mẹ́ tí díyà èèyàn bá jẹ́ díyà ẹ̀mí ẹ̀mẹ́yẹ tí alàyè yìí ó jẹ́ bàbá ọgbẹ́ díyà ẹ̀mí ẹ tó fún bá jẹ́ 850 million kátó wá sọ alàyè so tí reason bá ń bẹ tó ṣe pé nǹkan ìyẹn lè kẹ̀kẹ́ gbé ẹ̀mí ẹni tó kẹ̀kẹ́ ti wà láyé ni amájí òdélé yìí lójú ogun ńlá sọ máa ogun àkọ́kọ́ nǹkan ti dà papọ̀ lásìkò àwàyé ń ṣe loyalty sọ́jà ilé ó wà fún rẹ̀ loyalty sọ́jà tìlú òun náà wà fún rẹ̀ ìlú làwọn ń sọ nísìnwò sọ̀rọ̀ ẹ̀sìn má amọ́tò ti bẹ́ẹ̀ náà kọ àwọn òní sọ àwọn òní sàláìsàn tọ́lọ̀ pàtó everybody a ní ìdíkàwò yẹn wà sọ́jà lóòsàn àlùfẹ́ fún mùsùlùmí sílẹ̀ àmọ́ kéèyàn náà ẹnìbọ̀ kó gbìyànjú pé ẹni ogun tí ò bá wà justified ẹni ogun kọ́rọ̀ tó lè dógún kó ti kéyàn mẹ́ṣọ́ pẹ́tọ̀ ó wọ́ tí ogun pé nísìn àsọ wípé ìlú kan wọ́n ń já pẹ̀lú ìlú kan nítorí pé ìjà tẹ́ wá ń já lẹ́yìn wá fẹ́ kàn fẹ́ kan padà sí pé kò dẹ̀ sí bẹ́ẹ̀ sí ju pẹ́tọ̀ tẹ́ yìnbọn lọ ẹ̀hẹ́n áákà wípé kìí ṣe pẹ́ ní ìyẹn gan ló target láti pa jò ń lé sí pé ẹ̀fẹ́ maintain peace àmọ́ láì mọ́ sí eléyìn pé wọ́n kàn ní ẹgbò kan gbé ọ lásán pé ẹ̀pá díẹ̀ náà àwọn eléyìn nìsín ara wa ni ẹ̀mí náà ni o òsẹ́ǹkà tó fi hàn fájúwà pé yí kan obey the last command command the team passion àti wọ́n tó obey ẹjọ gbẹ́rù láńlá ni o èèyàn lè lo military force láti fi maintain peace tó ṣe pẹ́ lómi ìbẹ̀rù ẹlùmí lè kú as collateral damage àmọ́kẹ́ ẹmọ́ sájẹ́ ti fẹ́fẹ́ pààyàn kò ló kí ẹ̀kọ́ tó kéèkéè sọmọ ìlú rẹ̀ tí bá sọmọ ìlú rẹ̀ o lè máa ń bẹ́ẹ̀ kọ́lẹ̀ ti ti sọ́wọ́ pa mùsùlùmí kankan o kọ́lá fún mọ́tò mọ́tò rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ fún aláboyè ẹ̀sùn tọ́ ẹ̀yìn mọ́kọ́ bẹ́ẹ̀ pẹ̀lú ni wípé ó ní àbàbá máa ń pèpè kéèyàn dégò mo rò pé torí ìjámọ̀ yìí náà wọ́n fi ń pe àwọn tí wọ́n ń gẹrun fún ẹ̀lẹ́ onígbàjámọ̀ mo rò pé bá ìjámọ̀ ẹ̀bẹ̀ náà wọ́n kàn sí àgbọ́sà àwọn náà wọ́n ń ṣe ìjámọ̀ yẹn gbà ní àwọn haúsá wọ́n gẹrun fún ìyàtán wọ́n ṣe yẹn náà kan tí wọ́n kọ́ tẹ́jẹ́ ó fi jáde wọ́n wá fi ìwo fà á wọ́n fi fẹ́ jẹ́lẹ̀ ìwo náà ipe ṣe tèyàn bá ń gbá àwẹ̀ tèyàn bá ṣe ṣó bá wẹ̀ rẹ̀ jẹ́ tàbí kó bá jẹ́ wallahu alam léyìí tó hàn sí mi léyìí tó hàn sí mi kò bá wẹ̀ rẹ̀ jẹ́ àmọ́ṣẹ́ ẹni tó fà tó fi dì òun ni wípé àwọn àfáà wa ní fòdíyà ṣébí bá ṣébí gbogbo wọn àwọn tẹ̀lé ìmọ̀mọ̀ àmọ́dúnràmbà lórí ẹ̀ ìmọ̀mọ̀ àmọ́dúnràmbà lólófin náà wípé alhijama tó fẹ̀ ṣéjẹ́mà ti hijama àwẹ̀yẹ́ títà wọ́n kálùkù wọ́n sì lẹ́rì wọn ṣùgbọ́n ṣe rí sí ìbáníká ṣe òun lélẹ̀ tẹ́ẹ̀bá lọ lè ẹkọ́ lọ lè wo sọ̀rọ̀ Bukhari tẹ́ẹ̀bá ti lọ lè kẹwàá wọn hadith imam bukhari mú wá ń bẹ̀ imam bukhari mú hadith anas bin malik wá wípé wọ́n bí anas bin malik pé ẹni sàájẹ́ annabi akuntum takrahuna al-hijamata lis-sa'im ṣé ẹ̀yin sàájẹ́ annabi àwọn tàbí bí anas sẹ́yìn máa ń kọ́ pé tí bá ń gbá àwẹ̀ kọ́mọ̀tẹ̀ hijama ó nílà àwẹ̀ kọ́ ilá min ajli bá ìdáná bí sẹ́tọ́ sọ pé tó wọ́n ti pé kó máa kọ́ lẹ́bà pé tó bá fẹ́jẹ̀ láyà kọ́ ẹgbẹ́ yóò wá wíkẹ̀ fún ilé ìgbàwẹ̀ mọ́ question tí wọ́n bí aná pé àkóǹtù náà ń tàbá wá gbé lọ sókè táwọn hadisi after alhaji wọ́n màjú ohun hadisi tí màmá amadu lò mẹ́wàá ń gbà fóun ló strong jù gbọ́ hadisi tó wà ń bẹ̀ wọ́n fún un ní wọ́n fún ọmọ ìdílé sí pé àníṣẹ́sọ́lá ìṣẹ́jámà wáwà kan yìí o ni mọ́mù ṣáàfì ìbìbì pé àníṣẹ́ náà ṣe ìjámà nígbà tó ń gbá rẹ̀ ṣùgbọ́n ọkọ̀lùkún lé sí àwọn kan ní mọ̀ sókù ní ọ̀rọ̀ ilé àmọ́ ìdí ò ṣe jù ẹ jẹ́ ká mú àdíṣà bó ṣàdìsì kọjírí lóòótọ́ àdíṣà sọ́rọ̀ hajjul mahjub àdíṣ tó ga ni ní then ìdájẹ́mọ̀ lọ́sọ̀rọ̀ wà sọ́rọ̀ àdí tó ga ní àwọn wọn ga jù ṣùgbọ́n tàbí àdí tàbí ìzàlù kò dírí àbúta lórí sọ pé àdí sọ̀sọ́lá o rọ́kọ́sà lè sọ ìfihìjàm ànábì ìdè rókùsọ̀ fẹ́ni tí ń bá wẹ̀ ó lè ṣe ìjàmà kẹ́lìmà rókùsọ̀ ìtọ́bí ní pé ó mọ́tùmọ̀ nǹkan tí wọ́n tọ́rọ ìyẹn ní ibn hajjmi rahimahullah ló fi declare pé àdíìsì tó sọ pé tí ń pé tó ṣe hijama àtẹ́mẹ́sẹ̀ fún àwẹ́ wọn ti já pé mọ̀sókò ní pé kẹ́lùmọ̀ harkọ́sọ̀ pé ànábì ṣe dẹ̀kọ́ wípé ìdájọ́ ìjùwálẹ̀ṣẹ́lẹ̀ àrígbàdà wá sí ilẹ̀ òun wà ní àádọ́ tí wọ́n ń kọ̀fàmù yẹ pé in tó bá sáré ti kọmọ́ ṣe gan tẹ́lẹ̀ ní pé kó má kò pọ̀ kó bá witness rà so wọ́n lọ́wọ́ alam ló bí náà tèmi ìjámọ̀ ìjámọ̀ àmọ́ tó pàtó bí ní ìṣú òun ni fún ọ̀tọ́ yẹn ìbùn tẹ̀lé yàrá fún Imam Ahmad bin Hanbal àtàwọn àfá àwọn Saudi orí rẹ̀ ni wọ́n wà so àmáwà ní mayokú sí lórí so kí wá ṣe iṣù ńláńlá torí pẹ́tọ̀ bẹ́yàn bá ṣe ìdámà ìdájọ́ rẹ̀ náà torí pé bóyá kan ìyà ń ṣe kéyàn sí blood transfusion kan gbẹ́jẹ̀ kéyàn sí blood donation ìdájọ́ kan náà ni ó bẹ̀ ní ọlọ́ọ̀lọ́ lọ́dọ̀ tèmi tí ó bá ti ní wíkí ìyàn débi pé èyàn àwẹ̀ òun lè mí mú òun ló sì hàn sí mi yóò kún náà mọ́ gbọ́n tàbá ti pọ́ńpọ́ nǹkan tí ó dájá alẹ́ ó ti wà bíkọ́ káwà tó dé ọ̀kan sì kọ́ ni súnà kíkejì mọ́jẹ̀ súnà ẹgbọ́n ìgbà eré ìwà ni súnà ń tó lóò ni súnà tó pé mọ́mọ́ amọ́dù mú tẹ́mọ́ mú ṣááfì yìí tó wọn mẹ́lẹ̀ ohun èso ni àmá kalọ lọ́dọ̀ lọ́dọ̀ náà tẹ́wọ̀n jù mí èyọ́bà ẹni tó lóyún àtẹni tí ń fọ́mọ lọ́yàn ṣe kó fún ìyàn ló ń jẹ ni àbí kó gbára sí kí ló ṣe eléyìí náà bí máa ṣe àlàyé rẹ̀ ni ṣe rí ẹni tó lóyún àtẹni fọ́mọ lọ́yàn ta ní almọ́bẹ̀ ìtàní kìí ṣe ẹni tó gbọ́yàn sẹ́nu ọmọ báyìí ní kàlámì o lọ́dọ̀ lábá tábánímọ́rẹ́dì mọ́rẹ́dì ilẹ̀ ẹ̀dùgbé ọmọdé ọmọ tó ṣe rí pọ́mọ yẹn ti wà ní dédé éèjì tó lè mú yẹn kìí ṣe tó gbé ọyàn fọ́mọ ní jẹ́ múlẹ̀ òun ẹni tó gbé ọyàn sẹ́nu ọmọ pẹ́pẹ́ ń fún lọ́yàn báyìí lọ́wọ́ náà tó ní mọ́rí sí à tó wọ́n níta mọ́rí sí ìrẹ́ tó ṣe rí pé ó ń tọ́jú ọmọ tó wà ní dédé táìmù tán ti di títí nígbà tí lẹ́nu ọdún sórú ẹni yẹn àtẹ́ntó lóyún kìí ṣe pé túmọ̀ dájọ́ wọn ni pé tẹ́yìn bá ti lóyún òkú lè gbàwẹ̀ àbíyàn bá ti ń fọ́mọ lọ́yẹ̀ kò lè gbà no ìdájọ́ tí wọ́n èdè ìdájọ́ bí oní haido àti nìfàṣò ẹni tí ń ṣe mẹ́sìsì abẹ́ tó bímọ tó lẹ́jẹ̀ bímọ kí tí ẹ̀ ní pípọ́ ó bá lágbára àti gbà rẹ̀ kó gbọ́dọ̀ haram ní kó bá rẹ̀ ẹgbọ́ amẹ́ni tó lóyún àtẹni tí ń fọ́mọ lọ́yàn tá ń wí ní pé ó lóyún tó gbó wá lóyún ó wá le fún un láti gbà rẹ̀ kéèkéé ọdún bá jẹ́ lọ́pàá ti lóyún gbogbo ọdí ah, lóyún lọ́gbìnà ló jẹ́ ọdí ah, lóyún gbèsè ló jẹ́ mú ó wá lè fún láti tààrù àbẹ́ni tóhun náà wọ́n ma lọ́yán ó wá lè fún láti gbàrẹ̀ pé yóò kó nira bá àbí yóò kó ọmọ kó nira bọ́ ma báwo pé fún oúnjẹ tó bá jẹ náà ni nutrient tọ́mọ tí ẹ̀ náà ti jẹ bóyá tí ò bá ti jẹun láàrin táìmù yẹn kọ́ nínú kó sí pé kọ́mọ rẹ̀ drink àbí kó lè bú àbí kó ṣe rí fóòun náà kọ́ òun yóò wà wíkí tó òun jẹ ẹni fọ́mọ lọ́yàn béèyàn bá ń fọ́mọ lọ́yàn fọ́mọ ó mọ̀ nígbà tí máa mú yàn tẹ́yàn bá rẹ̀ pé à ah, ògbọ́ tí ń bá ń gbáwẹ̀ tọ́mọ yí bá tó mú mi kò ní rọrùn ọwá tó rẹ̀ fi ń sá fọ́mọ ìnira ló kú bọ́mọ àbí kó ṣe wípé ìwọ náà nǹkan o tí wọ́n náà ò bá jẹun òṣìṣẹ́ fọ́mọ lọ́yàn nǹkan yóò ní wọ́n náà sára òun là ń wí kéèdè pọ́ tó má tìkì ní wípé bẹ́ẹ̀ bá láti lóyún o tí wọ́n rẹ̀ kó mọ́ gbáwẹ̀ bẹ́ẹ̀ kan tó bá lè fún wọn tó bá lè fún kí ni wọ́n wá ṣe tẹ́lẹ̀ tí wọ́n ṣe àwọn táwọn àfà ń wí wọ́n ń fẹ́ fi ìdájọ́ wọn wọ́n fẹ́ fi jọta a lè sọ pé násù kan bẹ báyìí pé ànẹ́bì sọ pé báyìí ìtàṣe ṣùgbọ́n àwọn àfá alágbẹ̀rẹ̀ àwọn sàhábà ó ń kálùkù ń wo pé ta ní káfíjọ àwọn kan ní ẹjá fi jọ ẹni tó jálà rẹ̀ ẹni tó jálà rẹ̀ pé abẹ́ tó sẹ́ni àjò pé because ní ẹbá sáà lóyún ó sà nígbàtí ó sà bímọ bẹ́ẹ̀ bá bá fọ́mọ náà lọ́yàn tó ń tẹ́ nígbà tí so àwọn tó ní táìmù mí ìtàn lè ṣe míì ni ẹjá fi ìdájọ́ wọn wé àwọn ilé kí ìdájọ́ owó yóò kan san gbèsè àwẹ̀ padà àwọn kan mú gbèsè nìkan pé wọ́n san gbèsè àwẹ̀ tí wọ́n bá jẹ padà nínú àwọn tó ń mú ilé yìí ẹ́ Abu Hanifa àwọn àfáà kúfà náà tẹ̀lé lórí ẹ̀ nínú àwọn oní hadith àbúrò bẹ́yì bífọ́ àbúrò hanifa ibrahim bónú yẹ̀sídà náàfí náwọn àbára fúfà àwọn àbára wọn dá ẹ́ imam bukhari náà wájẹ̀ alimam bukhari rahimahullah ní tí ma bukhari mú ní wípé bèsè nìkan ni ó sà àwọn yíò àwọn dúó nídò pé wọ́n fi wé ẹni tó travel àbẹ́ni tó rẹ̀ àwọn náà sí lo hadith anas bin al-qabi àwọn kan ní no gẹ́yìn ṣe dápẹ́ tó rẹ̀ tọ́lọ̀ bá sọ ìdájọ́ rẹ̀ èèyàn méjì ní máa rẹ̀ ìdájọ́ wọ́n lè àtọ̀tọ̀ èèyàn tó rẹ̀ tó ṣe wípé ààrẹ rẹ̀ lórí já burúkú ó nígbà tí ó sàn àwọn ah, ó ní malaria orí ń fọ́ pọ̀ bá ti gbádùn gbàgbèsì àwọn kan tó pé terminal ààrẹ tí wọ́n ní wọ́n kàn mọ́ mánéjẹ̀ ni kò ní sàn èyàn ní ọ́sà èyàn ní èyàn ní mìíràn bẹ́ẹ̀ bá sọ fún pé èyàn ọdá àbúbá wá gbádùn ìgbàwó ni ó gbádùn tó sàn ní aláàrẹ̀ náà lòun náà so kí ni ìdájọ́ ọ̀tẹ̀ sí ìdájọ́ ọ̀tẹ̀ nígbà tí kó ló ń ó rà lọ́dẹ̀ lẹ́nà kó yẹ̀ ó lè lóyìn lọ́dún yìí ó rà ló ti ń bọ̀ kó mọ̀ fọ́mọ lọ́yà ó rà ló jọ́ tẹ̀lé ó tún lóyún ẹgbẹ́ bìkọ́ ìtàbí sọ bẹ́ẹ̀ ni pé kò sí ìkẹkẹta kọ́ sí pé bẹ́yàn bá ti lóyún àbí tí bá ti ń fọ́mọ lọ́yẹ̀ pé ah, ọkọ rẹ̀ kó mọ́sùnmọ́ òun pé mọ́sùnmọ́ òun yóò láwọn ẹgbà ohun kò sí ìkẹta kọ́ sí kò sí ìkẹta kọ́ sí ẹnìbọ̀ tó síra pé mẹ́ bá ti lóyún ẹwà sí ilẹ̀ kó wá san gbèsè àwẹ̀ rẹ̀ padà wọ́n sì lóyún lásìkò ànẹ́bí wọ́n sì fọmọ lọ́yàn àìdẹ́ ẹ̀kọ́ èyàn lè lóyún lọ́dún yìí pẹ̀pọ́n jẹ́ ojú fọmọ lọ́yàn ni wọ́n náà ọdún ni ó ti máa pọ̀ jù kọjá káníkó san gbèsè ẹ fi dájọ́ rẹ̀ wẹ́ni tóhun náà rẹ̀ táàmàgbà dí ọlẹ́wòsàn ẹ fi dájọ́ rẹ̀ wé àgbàlagbà tó ṣe yí pé ó nà bá dàgbà kọ́ wọ́n ní kò lè gbà lọ́dún ìtókó dàgbà tó bá lọ́dún nípọ̀ sí àyọ́ òkìkì ọmọdàgbà lọ́rẹ̀ ní pẹ́tò kí láwọn ó ṣe àwọn òkúnyà ló ń jẹ ẹni tó rẹ̀ tí àgbà tí ó gbádùn tó fi hàn ló jẹ ní ìsẹ̀fídíà ẹni tóhun náà tí ó jágbà lágbà tí ó fìyàn bídá àwọn ní ẹfi wé yóò fúnyàn ló ń jẹ nǹkan ni ẹgbọ́n mi yé so òfin náà eléyìí àti ń ti ìsáfilabuna bá àti ń ìsáfilabuna ọmọ bàbá ló fi yàn méjì bẹ̀ ẹ̀gbọ́n òbí yàn wípé yóò fún yàn lóúnjẹ nìkan ló strong jù the other one ló jẹ́ mistake then bàbá sọ pé tàbí náà bá sì bá takora wọn tàbí náà fún ọmọ nǹkan tàbí mọ́ràn wà bẹ́ẹ̀ ló sọ pé ó lọ́mọ tó tó sọ fún bá ah, ìwọ lóyún kò sí nǹkan tó ṣe jù pé kò fíyàn ló ń jẹ lọ wà lákọ̀ọ́lọ́ àti oníṣàgbèsà ó tètè kàtíkóríkà ẹ́ ẹ̀bùn àwọn ọmọ ọ̀sọ́lù pé átàrí wà sáré wà fìdí àwọn kan mú yùn àwọn kan mú òbínà ilé nínú àwọn àdímọ̀ mẹ́rin ìgbùsẹ́rìndógún ẹgbùn dápàá bọ́n àdìbálẹ̀ àbọ́ àdìbá ti mú ti pèsè nìkan àmọ́ bùkọ́lì náà lẹ́yìn lórí ẹ̀ tọ́ àwọn kan wá mú pé tẹ́yàn bá ti lóyún àbó fọ́yàn ọlọ́rẹ̀ ọ̀kọ̀ wá lè gbà àwẹ̀ pé in tí ó ṣe ni pé yóò san gbèsè yóò tó fún ẹ̀lóúnjẹ méjèèjì ni ó kọ̀ bá ìpapọ̀ ìyẹn ni Imam Ahmad Hanbal Imam Shafi'i Imam Malik ní ṣùgbọ́n agbọ́n àwọn táwọn mú mú pé àtúnwárí nínú àwọn àdémẹ̀ tó mú pé ó lè ṣe ẹni wà nínú ìgbìyànjú àgbọ́mìyàn mi ìsáàbùgbùn ọ̀rọ̀ ògbúyà mi gbogbo ìdé tó jì kèé tó bí ní ọ̀dọ́ ẹ̀sẹ̀ tẹ́lẹ̀ táàsọ̀ pé bíjá àgbàní ló sọ ọ̀ another mistake àwọn ìlú lẹ́gbẹ̀ẹ́ tẹ bá

ẹ má wà fọ́ra yín confusion kankan èyí tẹ́mi mú mọ́ sí gbogbo yìí déédéé kó sí màmá déédéé kó sí màmá èyí tẹ́mi mú òun ni pé kó chúùsì lẹ́ni wà láàrin inú kó sẹ́gbẹ́ dé àdúgbò fún ẹ̀rùn ètò bá wùn méjèèjì ètò onígbéṣẹ́ rí méjèèjì òun ló fẹ́ kan jọ Kùránì èdì eh, kan nígbàtà bá lẹ́yìn bá lóyún tí fọmọ̀ lọ́yìn ẹ̀tẹ̀ wọ́n ló tẹ̀ tó ṣe pé ìtọ́wọ́ tó wá fi tánà ó tó wá ju tẹnita lẹ́bí wé lọ ẹ̀fọ́ pé ẹfẹ́ kọ̀rọ̀ sí dáa rẹ̀ pé ẹlẹ́fẹ́ fi wá láàrẹ̀ ìwájá láàrẹ̀ ti mújẹ́ ogun pèsè nìkan náà ẹ̀tọ́ wá ní ó tó fíyàn lóúnjẹ tó wọ́n wá sàgbákò ní ẹ̀ẹ̀sẹ̀ wọ́n ló tẹ̀ olóyún tẹ́ àrámù ní èyàn lóyún ni ṣẹ́ ẹ̀fẹ́ kọ̀rọ̀ yẹn lóyún wọ́n ni gbèsè nìkan fúnyà ló jẹ́ nìkan ẹ̀hẹ́n àmọ́pẹ́tọ̀ ó tún wá sẹ́gbẹ̀ṣe ó tún fúnyà ló ń ẹ́ so wallahu alam fi mọ̀ pé gbogbo ẹ̀ lórí kẹ́rà fi lè mọ̀ gbogbo ẹ̀ yíbọ̀ o ẹ ti wá wà lásìkò kan ní láti àwọn kan gbogbo àwọn àdímọ̀ ara wọn lò tó gbé wọ́n ti mo rò pé yóò lè sọ́ọ̀fù problem tó náà kí ni wọ́n ní mọ́mọ́ àmọ́dúnrà bá lè mú pé yóò fún ìyà lóúnjẹ yóò ìsúnfẹ́ gbèsè àbí imam ahmad bin hanbal rahimahullah ishaq bin rahuya ọ̀rẹ́ rẹ̀ kọ̀rí inú ẹ̀rí abu ubay al-qasim bin sallam ọ̀rẹ́ rẹ̀ ni kọ̀rí inú ẹ̀rí àwọn mẹ́jọ ìtàyí ìrọ̀ ni wọ́n jọ jẹ́ ìrọ̀ ni wọ́n jọ jẹ́ wọ́n mara wọn dáadáa wọ́n jọ fún wọn jọ jùsì mara wọn dáadáa Imam Muhammadu mú yóò fúnyàn ló ń jẹ́ yóò sì sàgbèsè ìsáàkùnbọ́nà rọ̀ húyà mú kọ́ mú kanu méjèèjì nínú pẹ́lú ìṣẹ́ nìkan àìgbófíà ló jẹ́ nìkan àbúrú bẹ́ẹ̀dì mú gbèsè nìkan so ẹ mọ́ mọ́ ní kìí tó fi náà ṣàgbà ṣàgbà náà mú kan lóyìn tó ti wà lókè so èyí dámọ̀ adùn ájẹ̀mọ̀ ara wa pé àà èyí tó bá ti mọ̀ inú kó mú pèsè nìkan àdúgbò fún ìyàn ló jẹ nìkan àmọ́ pẹ̀lú klọ́sì talákọ̀ọ́kọ́ wípé kìí ṣe pé automatically pé tẹ́yàn bá ti lóyún o yóò àfihàn lójú ọmọ tí yóò wá lè fún láti gbàgbẹ̀ kìí ṣe gbogbo tó lóyún kéré tó gbogbo ẹ̀ títí fún ọmọ nítọ́jú ọmọ náà ní orílẹ̀ èdè báwẹ̀ ní dédé tó yé èmì mọ̀lúṣẹ́ ló fọ́nà ẹ̀mọ̀ yẹjú ìlúkù lọ ọlọ́run ti dáadáa fún ẹ̀ sọ́ọ̀lá